وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أقول فون الله وبا قلن كبا صلاة و قلن بالك يولا كنت في واشكم جرادا صلاة العصر إليتي أكيلني قلن كبا فوا كنت ما شيني أكيم فوني وقوا kọ́lọ̀ọ̀bà àlékiọlá kó ṣe àlékún dáadáa wa èyí tó ti da nínú ọ̀rọ̀ wa kọ́lọ̀ọ̀má jẹ́ ó bàjẹ́ láíláí ibi tí ọ̀rọ̀ wa kù sí kọ́lọ̀ọ̀n kó jọ kó bá wa tún ṣe gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a ti ń bábọ̀ wá láti ẹ̀yìn wa nínú síra wa ad-durusul muhimma li ammatil àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì fún gbogbo ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi lápapọ̀ tí a abdulaziz bin abdullah buluban tí wọ́n kọ àti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àkídà ọ̀rọ̀ nípa àdìsọ́kàn òpó ẹ̀sìn òpó ìgbàgbọ́ òpó ìmọ́nì àti àwọn nǹkan tó kó sínú àti ọ̀rọ̀ nípa tawhid àti ọ̀nà mẹ́ta rẹ̀ àti àwọn tó ń jẹ́ ẹbọ ṣíṣe lẹ́yìn eléyìí a bọ́ sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú asọ́láàt àti bẹ̀rẹ̀ pẹ̀lú ṣùrútù sọ́láàt àwọn májẹ̀mú ìrun kíkí lẹ́yìn májẹ̀mú ìrun kíkí a sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àrùkánu sọ̀lá àwọn òpó ìrun òpó tó ṣe wípé àwọn ni wọ́n gbé ìrun dúró a sì ṣàlàyé fún wa wípé àwọn májẹ̀mú yìí wọ́n jẹ́ mẹ́sàn-án nígbà tá a sọ wípé àwọn òpó yìí wọ́n jẹ́ fourteen mẹ́rìnlá a sì sọ fún wa lẹ́yìn báyìí a sọ̀rọ̀ nípa wàjibátù sọ̀láàt àwọn nǹkan tó jẹ́ ọ̀ranyàn sọ̀láàt wàjibátù sọ̀láàt àwọn nǹkan tó jẹ́ ọ̀ranyàn a lè sọ fún wa kí ni ìyàtọ̀ tó wà láàrin shurut àti arkan àti wajibat a ṣe lálàyé páwọn nǹkan tó jẹ́ shurut májẹ̀mú àwọn májẹ̀mú yìí a gbọ́dọ̀ rí wọn ṣáájú ká tó kírun rárá tí ò bá ti sí májẹ̀mú kò sírun gẹ́gẹ́ bí ẹni tó kírun ní òhò tí ò wọṣọ kò nírun gẹ́gẹ́ bí ẹni tó kírun tó kọ̀yìn sí kíbla kò nírun gẹ́gẹ́ bí ẹni tó kírun tí ò ṣàlùwàlá kò nírun gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ wípé àsìkò òrùn tí ì ó wá kí zúrì níbi aago méjìlá fàpẹrẹ irú bẹ́ẹ̀ ẹni bẹ́ẹ̀ náà nírun àbágo mẹ́ta lọ́dọ̀ títí wá ń bí ló wá wò kó fẹ́ kí áfírì irú ẹni yóò nírun eléyìí ni ohun tá a máa padà ṣẹlẹ̀ téèyàn bá ti gbé ṣùrùtù sílẹ̀ àwọn èyí tó jẹ́ arkan aṣẹ́lálàyé fún wa wípé eléyìí náà nígbà tí a bá ti bẹ̀rẹ̀ ìrun àti wọnú ìrun báyìí àwọn májẹ̀mú tó jẹ́ mẹ́sàn-án àti rí i nígbà tá a ti wá rí àwọn májẹ̀mú mẹ́sàn-án yìí a ti wá wọnú irun nígbà tá a ti wá wọnú irun àwọn nǹkan tó ṣe pàtàkì mẹ́rìnlá yìí a gbọ́dọ̀ rí àwọn náà tí a wá rí àwọn nǹkan yìí téèyàn kírun tí a bá wá rí àwọn àrùkánù yìí irun tí ẹni náà bá kí eléyìí tí ó ń kí lọ tó fi dé tó ti gbé jù sílẹ̀ nínú àwọn àrùkánù ó gbọ́dọ̀ mú wa padà tí ò bá mú wa sùjúdù sáwí kò gbé gẹ́gẹ́ bí takbiratul ihram ká ṣe Allahu akbar alákọ̀ọ́kọ́ ta fi ń bẹ̀rẹ̀ ẹ̀rùn ta mọ̀ sí takbiratul ihram déèyàn bá gbèjù sílẹ̀ tí ò ṣe irú ẹni bí ò ti wọnú run tí a bá rí èèyàn kan ó lọ sí sùjúd láì rùkú irú ẹni bẹ́ẹ̀ náà nírun ẹni tó lọ sí rùkú ó lọ sí sùjúd láì rùkú ìrùkú ọ̀sìn ni nínú àwọn òpó ìrun ni téèyàn bá wá rántí nígbà tó ti wà ń sùjúd pé òun ò rùkú ó gbọ́dọ̀ dìde kúrò lórí rùkú alájà tó ń lojọ yẹn ẹjọ́ ló wá rò mí ẹ́. Eh? rọ́díyàwó bá wí ẹjọ́ ló wá rò. náà ẹni tí ó bá fi rùkú lẹ̀ tó ti wà ń sùjúd á ní láti dìde padà síbi rùkú láti mú rùkú ẹ̀ wá á wá ṣe lọ sùjúd tó bá wá jẹ́ kó ti kúrò ní sùjúd kó tó rántí pé òun lọ rùkú rákà yẹn ti bàjẹ́ nìyẹn a tún wá ṣàlàyé wàjibá tún sọ láti àwọn nǹkan tó jẹ́ wajibat anímẹ́jọ ni wọ́n tí èèyàn bá gbé àwọn ilé sílẹ̀ ó lè máa kírun lọ tí ò bá láǹfààní àti ṣe irú eléyìí la sọ wípé fájídátù sáhàwù ká forí kọlẹ̀ lẹ́ẹ̀mejì ṣáájú ká tó sálámọ̀ àbí lẹ́yìn tá a bá sálámọ̀ tán ó lè gbé irú àwọn eléyìí gẹ́gẹ́ bí àwọn Allahu akbar tó kù lẹ́yìn Allahu akbar alákọ̀ọ́kọ́ bóyá ń sin fápẹrẹ ìmọ̀mù fẹ́ lọ sùjúùdù ó kàn lọ sùjúùdù ni kò sọ Allahu akbar ìmọ̀mù kàn lọ sùjúùdù àwa ṣe subhanallah nígbà tó ti lọ bẹ tó ti lọ tó ti parí tó ti ṣe nǹkan míì kò sí bó ṣe fẹ́ padà mọ́ ó ti lọ nìyẹn irú ẹni yẹn á ṣe sùjúdù sáháwí sùjúdù sáháwí gbé abẹ́ tí ó sọ rabbana wa lakal hamd irú ẹni báyìí kí ọba sọ sojúdù sáwí ó gbé yẹn náà naam nínú àwọn nǹkan tá a ṣàlàyé a sọ̀rọ̀ nípa tashahud adẹ̀sọ tibnu Mas'ud tó jẹ́ kóun ló fẹsẹ̀ rinlẹ̀ jùlọ tó sì dáa jù nínú ẹ̀ la sọ̀rọ̀ nípa súnáni sọ̀lá nípa súnáni sọ̀lá a ṣàlàyé oríṣiríṣi nǹkan adẹ̀sọ fún wa pé léyìí tí bàbá ṣàlàyé nínú tírà wọn bí ó jẹ́ sixteen mẹ́rìndínlógún òun ni wọ́n ṣàlàyé eléyìí jẹ́ ṣókí àwọn nǹkan tí a ti kọ́ ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa àti ìránnilétí wa eléyìí tí ó ti kọjá eléyìí tí a fẹ́ mú wá ní àwọn ọ̀sẹ̀ tí ó ń bọ̀ òun náà sì ní ṣe pẹ̀lú òrùn lẹ́yìn náà àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àlùalà àkọ́kọ́ nínú ta fẹ́ wò lénìí mọ̀bùtìláàtù sọ̀dá mọ̀bùtìláàtù sọ̀dá kí ni mo pè é àwọn nǹkan tí máa ń ba ìrun jẹ́ àwọn nǹkan tí máa ń ba ìrun jẹ́ ní àwọn nǹkan tí sheikh dárúkọ nínú tírà wọ́n ní mọ̀bùtìláàtù sọ̀dá ti wàhíyà sàmáníyà wọ́n ní àwọn nǹkan tí máa ń ba ìrun jẹ́ wọ́n ló jẹ́ mélòó sàmáníyà wọ́n ló jẹ́ mẹ́jọ mélòó ni wọ́n ló jẹ́ mẹ́jọ tí a bá parí a máa béèrè béèrè lọ́wọ́ wa o nípa nǹkan tí a fi ń ṣe àlàyé yìí àkọ́kọ́ alikalamu làámù kéèyàn mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ lórí irun ẹni tó bá mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ lórí irun irun ẹ ti bàjẹ́ alikalamu alaamd alaamd bẹ́ẹ̀ni ayi mim àti dal. máa zikiri wà lẹ́yìn kéèyàn mọ̀ ọmọ sọ̀rọ̀ lórí irun máa zikiri ó sì mọ̀ wà lẹ́yìn ó sì mọ̀ pé kò dáa kéèyàn sọ̀rọ̀ lórí irun ó ti dá ó ti gbọ́ dánilẹ́kọ̀ọ́ ó ti gbọ́ wáàsí lórí pé ká sọ̀rọ̀ lórí irun kò dáa kò wá ṣe kó gbàgbé kò dẹ́ ṣe pé kò mọ̀ wọ́n ní ama náà ti wàlíjáhì fàlà tó tẹ̀lú sọ̀dátàhù bìdàlìk fàlà tó tẹ̀lú sọ̀dátàhù bìdàlìk wọ́n ní ṣùgbọ́n tó bá gbàgbé àtẹ jẹ́ pé kò mọ̀ pé kò dáa kéèyàn máa sọ̀rọ̀ lórí irun ló wá sọ̀rọ̀ wọ́n ní kò ba ìran ẹni báyìí jẹ́ ẹlẹ́ẹ̀kejì abdulhaq ìmáa rẹ́rìn lórí irun kéèyàn máa rẹ́rìn lórí irun ó máa ń ba irun jẹ́ ó máa ń ba irun jẹ́ kéèyàn máa rẹ́rìn lórí irun ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n dárúkọ bí al ká máa jẹun lórí irun ká máa jẹun ibi ló pààyàn débi irun nígbà tó wá dé ní mọ́ṣáláṣí tó ti gbérun dúró ó wá ń jẹun àbílẹ̀ tó ti jẹ kù tó ti há sí ẹlẹ́yìn ló bá kú pé wá ló wá ń pọ́nu lá lórí irun nínú tí máa ń bàrún jẹun àṣírò ká máa mu omi bóyá danomic jago picnic ló lọ́ mu lórí irun àbí pure water ló ń mu lórí irun ó ti bàrún ẹ̀jẹ̀ o inkishaful awra nínú tí máa ń bàrún jẹ́ òun ni kéèyàn ṣí ìhòòhò ẹ̀ àbí kí ìhòòhò yàn kó ṣí tó bá jẹ́ látara àìbìkítà ni obìnrin tí ò wọṣọ dáadáa ìhòòhò ẹ̀ wá ṣí ọkùnrin náà tí ò wọṣọ dáadáa ìhòòhò ẹ̀ wá ṣí a gbọ́dọ̀ eléyìí náà ló tó máa ń ba irun jẹ́ nìyẹn al-inhiraf alikẹfir anjihatil kibla tí ìyàn bá ti ń yí káàkiri káwa máa yí tá a bá ti lọ yí tó bá ti pọ̀ tá a yíjú kúrò ní kibla ibi tá a kọjú sí yẹn tá a bá ti yíjú kúrò ń bẹ̀ iná máa ń ba irun jẹ́ alaabdu alikẹfir alimutawali fi sọ̀dá kéèyàn máa ṣeré lórí òun kírun ni. O wá owó wọn bí ẹ tó ń kírun ó kọ táàpù èèyàn kan báyìí kí ló ṣẹlẹ̀ yẹn ó táàpù ẹ̀ ṣètọ́n ló sọ fún un ó yá táàpù ọ̀rẹ́ lórí irun òun náà wá táàpù ẹ̀ ìyẹn náà wá ń ṣọ ó wá ń ṣọ bóun náà ṣe rí i pé wọn lọ rùkú báyìí kọ̀ọ̀tàrí lọ táàpù ẹ̀ lẹ́yìn ni ó lọ not knowing pé tó ti ẹ̀ táàpù yẹn gan kọ́ ló táàpù o wọ́n wá ń táàpù ara wọn wọ́n nà ara wọn lórí irun wọ́n ń ṣeré àbí káwọn èèyàn máa rẹ́rìn síra wọn kọ́ máa máa wúra wọn pé o irú eléyìí ó máa ń bàrù jẹ ìǹtìkọ́lù àtọ̀hárọ̀ kálù àlẹ́ èèyàn bàjẹ́ ẹ tó ń kírun lọ́wọ́ kálù àlẹ́ wa bàjẹ́ eléyìí ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ lọ́dọ̀ àwọn afá ní ọ̀dọ̀ àwọn hànábílà gẹ́gẹ́ bí bàbá ṣe sọ tí àlọ́ alẹ́ èèyàn bá ti bàjẹ́ irú ẹni bẹ́ẹ̀ irú ẹ ti bàjẹ́ eléyìí ni tí wọ́n mú wá ní ṣókí ní àlàyé díẹ̀ alikalamu kéèyàn sọ̀rọ̀ lórí irun jọmọ́ ó máa ń barun jẹ́ ọ̀rọ̀ sísọ lórí irun a máa ba irun jẹ́ àyàfi tí ó bá nídìí àbí tí gbọ̀rú rí tó di pé àrọ́gbọ́n dàgbé ìyọ̀rọ̀ tá a fẹ́ sọ lórí irun ó gbọ́dọ̀ jẹ́ èyí tí a fẹ́ fi túnrun ṣe tí ò bá ti jẹ́ èyí tí a fẹ́ fi túnrun ṣe a máa ba irun wa jẹ́ o nínú àwọn ẹ̀rí tó sọ fún wa wípé ọ̀rọ̀ sísọ lórí irun ò dá ìkan nínú àwọn sọ̀hábà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe lálàyé wa àwọn ẹ̀rí tó sọ fún wa wípé ọ̀rọ̀ sísọ ń lórí irun ohun tí máa ń barun jẹ́ ni tá a sì gbọ́dọ̀ ṣọ́ra ń bẹ. an Zayd ibn ìkan nínú àwọn sọ̀hábà ló ń jẹ́ kùnà nàtàkàlàmù fi sọ̀lá a máa ń sọ̀rọ̀ lórí irun tàbá ti ń kírun súnmọ́wájú lọ síbi sáfù yẹn ibẹ̀ ní kó lọ tòsí ó ń kírun lọ́wọ́ ni ó dẹ̀ ń sọ̀rọ̀ àwọn sọ̀hábà ó láwọn máa ń sọ̀rọ̀ lórí irun yàtàkàlàmù arọ́jùlù minna sọ̀híbàhù wàhúwa ìlà jàmbíhì fi sọ̀lá ó léèyàn kan nu wa a máa bẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ sọ̀rọ̀ báyìí àfààfà ìtọ̀ ẹ súnmọ́ bá sọ̀rọ̀ hatta nazalat títí tí àyà ọlọ́run bá wá fi sọ̀kalẹ̀ pé wa qumu lillahi qanitin títí títí tí ọlọ́run ọba àdékè ọlá fi wá sọ àyà ìkalẹ̀ pé ẹ dúró lẹ́ni tó ń kírun fún ọlọ́run ọba qanitin lẹ́ni tó jẹ́ kó fi ń tẹ̀ láṣẹ ọlọ́run qanitin sọ̀mìtín lẹ́yìn tó ń dákẹ́ jẹ́jẹ́ tí ẹ̀ máa pariwo fa omirna bi sukut látara àgbà tí àyà ti wá sọ̀kalẹ̀ wọ́n wá pa wá láṣẹ pé ká máa dákẹ́ tá bá ti ń kírun wa anil kalam wọ́n sì kọ̀ fún wa níbi máa sọ̀rọ̀ tá bá ti ń kírun lọ́wọ́ pé tá bá ti ń kírun a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ìmáàmù Bukhari àti Muslim ni wọ́n gba hadith yìí wá nínú hadith yìí muawiya bonul hakam òun náà sọ wípé annahu jaha wa nabi sallallahu alayhi wa sallam fi salatihi fadakhala fi salat ó ní àwọn wà lórí irun ní ọjọ́ kan anabi muhammad sallallahu alayhi wa sallam ó wà lórí irun òun náà wà lórí irun fàátọ̀tà rọ́jòló arákùnrin kan wá sín ó sniff wọ́n ń kírun lọ́wọ́ ẹni yẹn wá sín nígbà tó wá sín fàkọ́ọ̀lá làábìs ẹni tó sín bá sọ wípé alhamdulillah a ti sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá kọ́ ni bóyá nínú kútúbà bí nínú hálkọ̀ wa pé náà nínú hálkọ̀ náà ni nígbà tí èèyàn bá sin pé tó wà lórí irun tó sínsìn ìgbàláyé wa kó sọ pé alhamdulillah hamdan kathira tayyiban àbí ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá gbọ́ tó sín kí la máa ń sọ téèyàn kan bá sín tó ṣe alhamdulillah yarhamakallah ṣùgbọ́n àní sọ bẹ́ẹ̀ àwa máa dákẹ́ tó bá ti jẹ́ kó rí irun ni ṣùgbọ́n tó ń sìn òun lè sọ. ó ní faqala Muawiya Muawiya wa sọ wípé yarhamukallah kọ́nà kó bá mi kẹ́ ẹ. nígbà tí wọ́n sọ pé yarhamukallah. àwọn èèyàn oníkálukú bá bẹ̀rẹ̀ sí wo àwọn èèyàn bá wò wọ́n pé à kí ló dé tí wọ́n fi ń sọ̀rọ̀ lórí ìrun báyìí falamma qala dhalika ja'ala an-nas yadribun bi afha àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí máa lu kíni fákòzò wọn oníkálukú bá lu ìtọ̀ ìwọ́n lẹ̀ báyìí wọ́n lù ú lè yóò fi tó ẹni tó sọ yarhamukallah láti lè jẹ́ kí ó dákẹ́ fatakata ó bá dákẹ́ falama sálámà nígbà tí wọ́n wá sálámà dàá ni rasul ó ní ànábì pé òun fawallahi ma ra'aytu mu'allima ahsana ta'lima minhu ó ní mi rí èèyàn kan tó mọ̀ yàn kọ́ lẹ́kọ̀ọ́ tó dà gẹ́gẹ́ bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní wàláhi máa kọ hárọ ni ó lànà bí ò jágbe mú un àná bí ò pariwo mọ́ un wà iná mà kọ́ọ̀là ó ní tí ànábì sallallahu alayhi wa sallam sọ. ó ní tí ànábì sallallahu alayhi wa sallam sọ ni pé iná hazihi sọlá ilé yìí tá à ń ṣe lọ́wọ́ yìí irun là ń kí o la yasluhu fiha shay'un min kalami adami adami yìí tá a bá ti ń kírun lọ́wọ́ kò tọ́ o kí a wá máa gbọ́rọ̀ mẹ́ẹ̀dé ènìyàn bẹ́ẹ̀ innama hiya al-Qur'an wa ó tá a máa ń ṣe òun náà ní wípé ká máa kàlù lórí irun táti bá ṣe Allahu akbar ṣùgbọ́n ọ̀rọ̀ àti ń sọ lórí òun ilé ìjẹun tí ànábì sọmọ àlè ọ̀sẹ́dá fi kọ́ wọn ó dẹ̀ jẹ́rìí pé àti ń sọ̀rọ̀ lórí òun ṣùgbọ́n ìdàkánà jáhìlá ẹni tó sọ̀rọ̀ lórí òun tó bá jẹ́ aláìmọ̀kan fàlà tó gbèsè ló sọ̀là ìrún ẹ̀ ò bàjẹ́ torí pé kò mọ̀ ṣó ti yé kò mọ̀ torí pé ànábì sallallahu alaihi wasallam kò pa Muawiya láṣẹ pé kó túnú ẹ̀ kì kò pa láṣẹ pé kó túnú ẹ̀ kì tó bá jẹ́ wípé o tí ó ṣe yẹn tó bá ti bàrún ẹ̀jẹ̀ ni ànábì máa ní Muawiya ìwọ ló ń sọ ya rahmakallah nígbà tá à ń kírun lọ́wọ́ ó yá dìde kó lọ túnú ẹ̀ kì dìde kó lọ túnú ẹ̀ kì ṣùgbọ́n ànábì ò sọ bẹ́ẹ̀ fún un ó túmọ̀ sí pé ẹni tó bá jẹ tí ó mọ̀ a ṣe àbójúkúrò fún téèyàn bá jẹ tí ó mọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹni tó jẹ́ wípé òun tiẹ̀ ó gbàgbé ni ó gbàgbé irú ẹni bẹ́ẹ̀ náà kò ní í jẹ́ wípé irun ẹ ti bàjẹ́ òun náà ní irun torí pé àwọn mùsùlùmí máa ń sọ pé rabbana la tu'akhidna in nasina àwọn àtọ̀nà ìwọ náà bá má fi ìyà jẹ wá tá a bá ṣàṣìṣe àbí tá a gbàgbé so ìyẹn jẹ́ nínú nǹkan àkọ́kọ́ tó máa ń bàrùn jẹ́ ọ̀rọ̀ sísọ lórí irun ẹ jẹ́ kí gbogbo wa náà dì mú àyàfi tí a bá fẹ́ fi ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí tá a fẹ́ fi tún nǹkan ṣe lórí irun lèlè mọ́síláhà mọ́síláhà tó sọ́lá a fẹ́ fi tún irun ṣe gẹ́gẹ́ bíi pé à ń kírun lọ́wọ́ ìmọ̀mù ti wá ṣe mistake àwa ṣe subhanallah ìmọ̀mù wá ìmọ̀mù ti dìde nígbà tá a pariwo subhanallah subhanallah ìmọ̀mù bá jókòó àtúnṣọ subhanallah subhanallah ìmọ̀mù tún dìde subhanallah ìmọ̀mù tún jókòó ìmọ̀mù wá mọ kí ni tí ó fẹ́ ṣe ohun tó dẹ̀ ṣẹlẹ̀ ni wípé ìmọ̀ọ́mù ọ̀ka fásíà mọ́ṣíṣì Allahu akbar báyìí sabbih isma rabbikal a'la subhanallah subhanallah subhanallah àwọn ah, kí ló ń ṣẹlẹ̀ so ìrun wa dà mọ́ ó dàrú mọ́ mọ́mù lójú nígbà tí wà lórí rákà kejì kí sì ló ṣẹlẹ̀ ni pé mọ́mù ọ̀ka fásíà àwa lè sọ̀rọ̀ pé ẹ̀ ka suratul fásíà tá gbọ́ lárúbáwá báwo la ṣe bá sọ báwo la ṣe bá sọ fún mọ́ọ̀mù pé ìmọ̀ọ̀mù ẹ̀ka súrọ́tù fatiha lam lam taqra bi súrọ́tù fatiha aw lam taqra súrọ́tù fatiha gbogbo wọn yẹ jẹ́ aṣọ lárúbáwá yẹn ẹ̀hẹ́n torí ọjọ́ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ a lè sọ fún mọ́ọ̀mù ṣùgbọ́n wá sọ fún mọ́ọ̀mù ìwọ lárúbáwá ìmọ̀ọ́mù wa gbọ́ lárúbáwá ló bá tún dákú nǹkan làmtẹ́kọ̀rọ̀ bíi súrọ̀ ti lè fàtìhà ìmọ̀ọ́mù bá tún gbẹnu lé súrà torí pé lárúbáwá ọjọ́ àti dárúkọ fàtìhà bó ìmọ̀ọ́mù lè rògbò ní à ẹ ti ka fàtìhà tó níbẹ̀ yẹn ń sìn o tún lè sọ yóò bá pé ẹ ka súrọ̀ ti fàtìhà ṣé ti yé irú àwọn ọbẹ̀ yẹn tí o bá gbọ́ yóò bẹ́ẹ̀ má sọ èdè tó gbọ́ fún un. tí ó ti yé ibẹ̀ yẹn wàá wá ṣe ní ṣókí kò dẹ̀ ní di argument ọ̀ka kéèyàn kan náà tún wá máa sọ náà tó ń kírun pé àwọn ká náà àní jẹ́ kó di ibẹ̀ so irú ibẹ̀ yẹn ìgbàláyé wa àbí nǹkan kan ń lórí irun ìmọ̀ nǹkan kan ń lórí irun nísìnyí fapẹ̀rẹ̀ à ń kírun lọ́wọ́ iná ń spark àbọ̀mọ kékeré ó lọ síbi tí wọ́n gbé bọ́ìlì ríǹgì sí nǹkan tá a mọ̀ kó lè ṣe ọmọ yẹn léṣe ìwọ tó wá ń kírun ló wá rọra pè èèyàn kan ṣódiyé pé kẹ́ni yẹn ṣe kí ni kó pa iná tó ń spark à ń fi túnrùn ṣe ni torí pé tí a bá pè èèyàn kan kó pa ó lè padà darun warú nígbà tí iná bá spark lákọ̀ọ́kọ́ ṣaraṣaraṣara. Shara, shara, shara túpáàkì lẹ́ẹ̀kejì bóyá mọ́ọ̀mù àti gbogbo àwọn jọmọ́ oníkálukú àti sákúrò mọ́ṣáláṣí so ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ àwọn nǹkan tí yóò lè ba ìrun jẹ́ a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé aṣọ́ra kúrò ńbẹ̀. ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn pé ọ̀rọ̀ ọ̀rọ̀ sísọ ó máa ń ba ìrun jẹ́ òun náà ni abdulhaq kéèyàn máa rẹ́rìn kéèyàn máa rẹ́rìn anabiwa muhammad sallallahu alayhi wa sallam kana yabtasimun anabi máa ń tújú ká anabi ò sì rẹ́rìn kéèké ká wá rẹ́rìn ẹ̀rí àríntàkìtì kò dáa ẹ̀rín wa gbọ́dọ̀ mọ níwọ̀nba tabadi wa dórí irun a gbọ́dọ̀ fi ẹ̀rín rínrín a gbọ́dọ̀ fi sílẹ̀. Si tàbá wà lórí irun ó wá rí kankan lórí irun ó wá fọ́ọ̀nì sí ẹ ló bá kí ẹ̀rín mọ́lẹ̀ lọ́ mọ̀ pé irun tó ń kí ti ṣe kí ni ó ti bàjẹ́ <clears throat> kọ́nà má jẹ́ kí irun ẹnì wá kọ́nà má jẹ́ kó bàjẹ́ a kì í rẹ́rìn nígbà tàbá wà lórí irun wà dọ́hàk alladhi yadhharu ma'ahu sawt ẹ̀rín tó jẹ́ pé a máa rẹ́rìn pariwo ẹ̀rín kéèké ó máa ń bàrún jẹ́ eléyìí ó jẹ́ pẹ̀lú ìpanupọ̀ àwọn àfẹ́ẹ̀sìn gẹ́gẹ́ bí Ibn al-Munzir bó ṣe gbà wá wọ́n ní àti wípé ad afhashu min al-kalam tá a bá sọ pé àwọn èèyàn wọ́n ń sọ̀rọ̀ lórí irun a sọ pé kò dáa ẹ̀rín lórí irun òun tún wá burú ju ká sọ̀rọ̀ lọ torí pé ìwà fàṣà yẹn ó jù yẹn lọ torí wípé a máa túmọ̀ sí wípé alistighfaf bisolat watala'udu biha ìmá fi ìmá gúnyàn irun kéré ni oníkéèyàn máa rẹ́rìn lórí irun àti ìmá fi irun ṣeré bí ìgbà tí nǹkan yẹn wà important téèyàn bá wà níwájú ọ̀gá ẹ̀ lọ́fíìsì tí wọ́n ń sọ̀rọ̀ business tí wọ́n serious kó wá kí ẹ̀rín mọ́lẹ̀ àwa náà rí páàdì ṣe bẹ́ẹ̀ a sì nígbà ọmọọṣẹ́ tó wà wájú ọ̀gá ọ̀gá ń bí nípa iṣẹ́ tí ó mọ̀ àbí iṣẹ́ tó ń ṣe lọ́wọ́ ẹ̀rín ló wá ń rìn jẹ́mẹ̀ pé wọ́n á wò kó dàbí pé nǹkan ti kọlu eléyìí so ká máa ṣe léyìí kò dáa nínú irun wọ́n ní ẹ̀rí pọ̀ láti ọ̀dọ̀ àwọn àfáà ẹ̀sìn ní àwọn nǹkan tí wọ́n ṣe lálàyé láti ọ̀dọ̀ àwọn sọ̀hábà láwọn nǹkan tó ń sọ fún wa pé lè nǹkan eléyìí náà ò ama tabasum fala yubtilu sọ̀dà wọ́n ní tí èèyàn bá wá smile lórí irun èèyàn kò smile lórí irun ni wọ́n ní kò bà irun èèyàn jẹ́ nǹkan li ghayri udhuri kuriha ṣùgbọ́n tó bá jẹ́ wípé kò sí excuse tá a fi ń ṣe é àlẹ́síùs ah, wọn lélẹ̀ wọn kọ fún wa bóyá fàpẹrẹ èèyàn káyà kùrán lórí irun àbí mọ́mú káyà kùrán lórí irun látara bẹ́ẹ̀ ohun tí wọ́n wá kà yẹn ó wá bí kásmáì orí irun láwa o fàpẹrẹ ní fatabasama dọ̀híkàn sọ̀rọ̀ pa pé tabasama osmai dọ̀híkan orẹ́rìn fakọ́ọ̀là mọ́lìyàlà arọ̀lẹ̀ hódìhódì ó ní kí ló dé lónìí mi rí ẹyẹ hódìhódì àmkánà mínà lọ́kọ̀ ìdí wáì tí ó fi wà á pẹ́ẹ́sì tí a rí làwọn àzìbàdáhù tó bá dé máa fẹ́ lù pa àwòlìyà ti yá nì àyàfi ojú òní fi jẹ́ lù òun ni pé kó mú ẹ̀lú wá fún mi pé ìdírè o ọlọ́wọ́ bá lè kí ọlá wà lábìsà kọ́ ìrọ̀bà yìí Sulaiman àsìkò díẹ̀ ló lò húdíhúdí bá dé ó ní a ọ̀gá mi ohun tí mo rí ẹ̀ẹ́rí. Eh, ohun tí mo rí ẹ ìlú kan ni mo lọ o nígbà tí mo lu yẹn mo bá báwọn èèyàn oríṣiríṣi mbẹ nǹkan àkọ́kọ́ tó jọ mí lójú ó ní pé ọba wọn lu yẹn obìnrin ni nǹkan ọjọ́ ni lójú ni kọ́ délu kan kọ́ wá ní olórí yídà kọ́ wá sọ pé àmì six ni nǹkan ọjọ́ ni lójú ni kò ṣẹlẹ̀ nígbà ya Adamu alayhi salam ayé ànábì Nuh kò ṣẹlẹ̀ ayé Sulaiman kò ṣẹlẹ̀ ayé Dáwùdù kò ṣẹlẹ̀ nígbà tẹ́yẹ iwá rírú ẹ̀ ó jẹ́ lójú gbà irú ayé wo ni nǹkan àkọ́kọ́ tí mo rí ni wípé obìnrin lọ́ba wọn eléyìí tí wàá kéré nù nǹkan arábìnrin ó ní dominion ó ní agbára molecule ìyẹn ni ààfin ẹ̀ ààfin tó tóbi ni ààfin ẹ̀ tóbi ṣùgbọ́n o àtòun àtàwọn èèyàn ẹ̀ oòrùn ni wọ́n ń bọ oòrùn ni wọ́n ń bọ ibi tọ́nà ti wá ń sọrú ọ̀rọ̀ yìí nígbà náà sọ pé fataba sàmọ̀nà àìgà ẹ̀rí bá pàwọ́ náà wọ́n sọ̀rọ̀ ẹ̀rín ẹ̀rí bá pẹ́ o bá smile ó dẹ̀ wà lórí irun kò bá rún ẹ jẹ́ àbọ́nà bá ń sọ̀rọ̀ nípa àwọn màlúùjọ́ náà bọ́nà ti wá ba lọ inú ẹ̀ṣà ń dùn ni nìwọ náà bá imagination ẹ bá lọ bẹ̀ pé ah a ti wà lùjọ́ náà nígbà tá a dé inú àlùjọ náà wọ́n wá sọ pé báàbù kan ni báàbù jihad ojú ọ̀nà àwọn tó jagun sójú ọ̀nà náà báàbù sọ̀dàkọ́t ojú ọ̀nà àwọn tó ṣe sàárà báàbù rọ̀yàn ojú ọ̀nà àwọn tí wọ́n máa ń gbàwẹ̀ wọ́n máa ń gba Ramadan wọ́n máa ń gbàwẹ̀ Monday wọ́n máa ń gba ti Thursday nígbà tó wá rí o ìmájì ẹ̀ báyìí pé ah o wá wò báyìí èyí tó bá wù mí máa gbà wọlé orí iru dẹ̀ ló wà kí ló bi tó fi irun gbogbo yẹn ọlọ́run bá ń sọ̀rọ̀ àlùjọ náà ọ̀rọ̀ àlùjọ náà tán ọlọ́run wá ń sọ yẹn ó ti wá kó ọkàn ẹ lọ lórí irun bọ́lá ṣe ń sọ̀rọ̀ èso èso tí wọ́n máa jẹ fàwáàkìhùn samorot bọ́lá ń sọ̀rọ̀ èso báyìí orí irun náà ló wà ló ti ń rí lẹ́nu àbórí nǹkan torí pé ohun tó ń kà lórí irun òun fọkàn bá lọ ẹ̀rín kọ̀ pa ẹni kí ló bi jọ̀mọ́ kí ló bi torí pé bí Qur'an bó ṣe máa ń gba omijé lójú èèyàn téèyàn lè máa kà á tí wọ́n á sọ̀rọ̀ ọ̀nà tẹ́lù abáyọ̀ bíi pé wọ́n gangan lọ́mọ náà ìwọ ni chief tenant chief tenant àwọn ọmọ náà ó wá ń rí bẹ́ẹ̀ pé a ẹ̀rù bá bẹ̀rẹ̀ sí báyìí lórí irun ló bá ń sọkún kò bàrún jẹ́ nǹkan kan ló wá reflect ó ronú lé lórí inú tí wọ́n ń kà lórí irun ó wá bí tàbá sómù ó bí pé kò smile látara kan sọ̀rọ̀ àwọn màlúùjọ náà kọ́nà ọba kò ṣe wá lọ́mọ àlùjọ náà kó má ṣe wá ní ọmọ náà eléyìí ó jẹ́nu tí ò bà irun jẹ́ nínú àwọn nǹkan tó máa ń bàrú jẹ́jọ́ mọ́ ẹni tó ebi ń pa ebi yẹn ti pa gan ó wá ní bisikíìtì lápò ẹ rí i pé láàárọ̀ ń gba tankirun àáfà kan jẹ bisikíìtì àbí ní orí eléyìí ẹni tó mú tè àti ìmọ̀dájọ́ táwọn àáfà ìsìn máa fún un tó wà lórí irun tó ti mú tè lọ hey Allahu Akbar. orí irun ó dúró wájú ọlọ́run báyìí ló ti wá mú ètè yẹn lọ ó ti mú ètè lọ́wọ́ wájú ọlọ́run ọba kọ́nà kó ṣe àmì wa ìwọ tó mú ètè kò dá lórí irun torí eré kan ló ṣe yẹn eré nínú tí ò dẹ̀ dá lórí irun lè eré a sì ń bọ̀ lórí ẹ̀ èèyàn kì í ṣeré lórí irun nínú tó máa ń bàrún jẹ́ ni. ó wá ń fi ètè ó fi ń ṣeré lórí irun ó ti mú lọ láì ṣe pé míìkì wà ń bẹ tó bá jẹ́ pé míìkì ló ń rí ń bẹ tí ó mẹ́kò ti jẹun náà nìyẹn òun náà tún ti ṣe kí ni ó ti bàrún ẹ jẹ́ míìkì ò wá jáde ń bẹ ó ti ń fi nǹkan ṣeré ó ń ṣeré lórí irun látara pé ń ṣeré lórí irun ìyẹn náà tún lè bàrún ẹ ló fi jẹ́ pé akọ náà bá bẹ̀ wá gbogbo àwa tá a bá mú un nínú àwọn ọmọdé ẹ jẹ́ ká gbìyànjú ọlọ́run ṣe rọrùn fún wa ká lè fi sílẹ̀ o kò gbọ́dọ̀ bá wa dàgbà báyìí o nígbà tó bá mú tètò wà lórí stage tó ń ṣe lecture lọ́wọ́ bóyá wá ń béèrè question lọ́wọ́ ni kò ti wá mú ètè lọ lọ́wọ́ ẹ̀ kí lẹ́sọ lẹ́ẹ̀kọ́ yẹn kò ní dábẹ́ o kọ́nà kò ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa nínú tó bá ń ba irun jẹ́ al àfààní ẹlẹ́ẹ̀kẹrin àṣòro ká jẹun àbí ká mọmi gbogbo nǹkan tá a bá ti máa ń jẹ gbogbo nǹkan tá a bá ti máa ń mu téèyàn bá ti jẹ àbí téèyàn mú lórí irun ó máa ń ba irun jẹ o a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé a sá wọn ní àwọn àfa ajimaa ahlul ilm ala anna akala aw shariba fi salati al amidan anna alayhi al wọ́n ní ẹnikẹ́ni ní ọ̀dọ̀ gbogbo àpanupọ̀ àwọn àfẹ́ẹ̀sìn wọ́n ní ẹnikẹ́ni tí ó bá mọ̀ọ́mọ̀ jẹun lórí irun àtọ́ ẹni tí ó mọ̀ pé kò dáa o kéèyàn máa jẹun lórí irun bóyá èèyàn kan ń sìn ó ṣẹ̀gbà Islam kò wá sí kẹ́kọ̀ọ́ débi pé kò dáa kéèyàn máa jẹun lórí irun ló wá ń jẹun lórí irun irú ẹni bẹ́ẹ̀ kò bá run ẹ̀jẹ̀ torí pé kò mọ̀ abẹ tó gbàgbé ó ti gbàgbé fóun wà lórí irun ló bá kó oúnjẹ bẹnu ló ń jẹ ẹ̀rí pẹ́ tó gbàwẹ̀ gan mọ̀n akala náà síyàn àwòṣẹ́rìbà wàhúwà sọ̀hìn ẹni tó gbàgbé fóun gbàwẹ̀ ó wá jẹun àbọ̀ mumi àwẹ̀ fa innama at'amahu Allah ọlọ́run fún lóúnjẹ ni ìwọ́n tó wá wà lórí irun ó ti wá gbàgbé ó ti gbàgbé ló wá ń jẹun àfa tó máa ń mú tèmi wọn ti ń dùn báwọn máa rábẹ̀ yẹn bọ́ sí àwọn máa ń gbàgbé àti mètè ni àbí ọlọ́run ṣe àánú fún wa náà ṣé ó ti yé tó bá jẹ́ pé èèyàn wá gbàgbé ni ló wá fi ń jẹun lórí irun ìyẹn náà wà lábẹ́ wípé rọ́bànà látò àkèyìnà ìnàsínà àwọn àkùtọ̀ọ̀nà ìwọ náà bá má fi bí wá eléyìí tá a bá gbàgbé àbí tá a ṣàṣìṣe tó irú ẹni bẹ́ẹ̀ ó gbàgbé ni àbó ṣàṣìṣe ẹni tó bá kí wọn ọ̀ràn yàn lọ́wọ́ tó mọ̀ ọmọ jẹun tí ó gbàgbé tí ò dẹ̀ jẹ́ pé kò mọ̀ irú ẹni bẹ́ẹ̀ àléhí àlìyàádà ó gbọ́dọ̀ túnrun kí o wàkádà fi sọ̀láàtì tàtọ́wọ̀ indal jumhur li annama abtala al-fard yubtilu at-tatawwa' ní ọ̀dọ̀ àwọn àfáà tó pọ̀ jù àwọn jùmọ̀hóòrù òun ni wípé ẹni tó bá yọ fílà náà tó wá jẹun bí àbómọ́mi irun tiẹ̀ náà bàjẹ́ ṣùgbọ́n kò sí ìjìmọ̀rùn lórí yẹn wọn panu pọ̀ ara wọn tán ní rárá ṣùgbọ́n àwọn àfáà tó pọ̀ jù ọ̀rọ̀ wọn náà sì ló lékè ó wá yọ wọn nítorí tó bá ọ̀rọ̀ yàn òun náà ló bá èèyàn wá yọ lọ́wọ́ ó bẹ́tà kó rọra já irun yẹn kó dẹ̀ jẹun ẹ̀rí pé islam tún mú wá gẹ́gẹ́ bí ṣe sí àwọn ẹni ìṣáájú pé tí èèyàn bá wà lórí pó fẹ́ lọ kírun wọ́n pèrun wọ́n ti wá gbé oúnjẹ kalẹ̀ wọ́n ní dúró kó jẹ oúnjẹ yẹn náà ànábì sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀ ó ní idha wudi'a al fábùdáhù bìlà àṣà tí wọ́n bá pèrò ìṣá wọ́n ti wá gbójẹ ìṣá àṣà ò kalẹ̀ ó jẹ alẹ́ ló jẹ́ àṣà ò ìrun sábàǹkì lálẹ́ jẹ́ ìṣá ò wọ́n ti wá gbójẹ wọ́n ti gbé àṣà ò kalẹ̀ adẹ̀fẹ́ lọ kí ìṣá ànábìíní ká bẹ̀rẹ̀ pẹ̀lú àlàáṣá tí ó yé wọ́n gbójẹ kalẹ̀ ẹ wá fẹ́ lọ kírun wọ́n ní ká bẹ̀rẹ̀ pẹ̀lú oúnjẹ jíjẹ torí pé kẹ́mi wá lè wá bí irun ta fẹ́ kí oúnjẹ tó ti gbé lẹ̀ wọ́n wá bẹ gbé orí catfish orí catfish lọ́ bẹ gbé sí orí catfish ó wá wà lórí irun gbogbo bó ṣe ń lọ sùjúdù báyìí ó wá dàbí ìgbà tí catfish fẹ́ lọ forí kanlẹ̀ torí pé catfish yẹn ibẹ̀ ni gbogbo ẹ̀mí ẹ wà irú ilé nǹkan òsì òdà so wọ́n ní káfí ìjẹko tó lọ mọ́ọ̀sì tọ́ra jẹ́ tó bá ti wá jẹ́ tó lọ kírun Ibn Umar radiyallahu anhu ohun tó gbajúmọ̀ lọ́dọ̀ ẹni torí pé Ibn Umar nínú àwọn sàhábà tó jẹ́ pé àwọn òkè fẹ́ gbọ́ pàná bí ṣe nǹkan ni tí wọ́n bá gbọ́ pàná bí ṣe nǹkan báyìí wọ́n fẹ́ lo gbogbo gbèsè ayé wọn lé lórí ni bí Abdullahi bínú Umar ṣe rí ti ẹ̀ nìyẹn tí òun bá ti gbọ́ bá ti gbóúnjẹ kalẹ̀ báyìí arọra jẹun ẹ̀kọ́ tó lọ kí <coughs> sọ̀lá sí i so irun tí a bá ń kì oúnjẹ jíjẹ a máa ba irun jẹ́ o àbí omi múmu òun náà máa ba irun jẹ́ so a gbọ́dọ̀ gbìyànjú ká ṣọ́ra fún un nkìṣàfù làwùrọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni wípé ká ṣí òhò wa sílẹ̀. Si a ti sọ fún wa pé nu ṣùrùtù sọ̀lá nínú àwọn májẹ̀mú oorun òun náà ní wípé títúrò là ń rọ̀ kábo yòówó wa àwa gbọ́dọ̀ gba yòówó láàyè kí òwò sí láti gbọ́dọ̀ ṣọ́ra látara àwọn aṣọ tá a máa ń wọ̀ aṣọ tó jẹ́ pé tá a bá wọ̀ tá a bá ti lọ sùjúdù gbogbo bàárà di wa ló máa ká síta àwọn ọkùnrin ẹ jẹ́ ká gbìyànjú láti sá fún un àwọn obìnrin ìhòhò tí wọ́n gbogbo ẹ̀ ní o àyàfi ojú àti ọrùn ọwọ́ wọn tóbìnrin bá fẹ́ kírun o gbọ́dọ̀ bo gbogbo ẹsẹ̀ ṣó ti yé tó o bá tiẹ̀ sí ìbojú ojú bíbò yẹn náà náà padà ṣe rọrùn tí o bá sì wá sí ìbò gbogbo ara tó kù o gbọ́dọ̀ bò tó o bá fẹ́ kírun ọ̀ràn yàn ni tó o bá wá ń bò nígbà tó fẹ́ kírun wáyé tó ní ìbò ń gbà tó kírun torí pé ẹ̀mí ló ló fẹ́ kírun lójúmọ́ ẹ̀ márùn péré ṣùgbọ́n gbà tó máa wọṣọ ojú ẹ̀ márùn lọ bóyá tó bá ti wọ̀ látàárọ̀ ó lè yóò dalẹ́ kó tó bọ̀ so kọ́nà fi wá ṣe kó jẹ dáadáa kọ́nà kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa ìnkìṣàfù làwùrọ̀ tí àwùrọ̀ wa bá ti ṣí ilẹ̀ irun ti bàjẹ́ a gbọ́dọ̀ máa tijú ọlọ́run ọba wájú ọlọ́run nígbà tá a bá máa ń tijú àwọn èèyàn ànábì sallallahu alaihi wasallam ó ní má jẹ́ kí la tanzuru ila awrati ghayrika ó ní má máa wo ìhòòhò ẹlòmíì àwọn bí ta ti mọ̀ ní òhùn ìtàn èèyàn kan sílẹ̀ sáré bá faṣọ bò má wo ọkùnrin nìyẹn o ẹ wá wà wo obìnrin lénìí bí gbogbo nǹkan ṣe yà obìnrin ní àwọ̀ pàǹtì lásán á sì bọ́ sí títì ẹ̀rí pé ẹranko ni ìwọ ẹranko lélẹ́yìí tí o bá tẹ̀ yàn obìnrin gbọ́dọ̀ bo gbogbo ara ẹ̀ eléyìí ni ìwà pọ́nlé gbogbo ẹ̀sìn sì ló fara mọ́ bẹ́ẹ̀ àti tí èèyàn bá ń ṣe fẹ́ lọ tí wọ́n bá wá fẹ́ sọ wọ́n wá sọ pé ọ̀làjú ni ọ̀làjú àbójú fífọ́ tí ọ̀làjú ni wípé backwardness ká máa ṣe ṣe sí ẹranko ká wà láàlájú eléyìí ò ṣe ọ̀làjú o ìfọ́jú ni kọ́nà má jẹ́ kó ju ẹ̀yìn kọ̀ọ̀kan wá fọ́ a gbọ́dọ̀ bóyá owó wa ta bá fẹ́ kírun tó bá fẹ́ ṣí ká tètè máa bò padà ká sì wọ aṣọ tí ò ní gbà láàyè láti máa ṣí tó bá wá sí tó jẹ́ wípé àlágbára lé lórí ló fi ṣí àrọ́gbọ́n ẹni tí ò láṣọ mi jẹ ẹyọkan lọ ẹyọkan yẹn wá ká sókè kò sí mi nísàlẹ̀ irú ẹni bẹ́ẹ̀ àní sọ pé òun ẹ̀sìn ìbàjẹ́ títúrú làárọ̀ ó ṣe pàtàkì téèyàn bá ti ṣe ẹ̀rí pé dínà sí ṣòkòtò ṣárùtù ni májẹ̀mú kan pé ká bo ìhòhò wa ó ti wá jábọ́ tó tó bá ti jábọ́ èrò ti bàjẹ́ eléyìí tí afáfó wa gẹ́gẹ́ bí ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni alìhìnrọ́f alìhìnrọ́f alìkẹsìr àjíhàjìlì kìbìlà a mọ̀ wípé nínú májẹ̀mú ìrun ìsìnkìbálù kìbìlà kápọ̀jú sí kìbìlà nínú májẹ̀mú ìrun ni téèyàn bá ti wá kọjú wò kìbìlà ó bá ń jẹ àbí ká máa wò rárá kéèyàn máa yí báyìí máa yí báyìí máa yí kóòtù máa yí kóòtù غير المغضوب عليهم ولا الضالين آمين ẹ̀rá àwọn èèyàn tó máa mi báyìí gbogbo orú ilé tí a bá ṣọ́ra ó lè bá àrùn wa jẹ́ tí movement wa bá ti ń pọ̀ jù lórí irun òun lọ múgbá òun lọ máa wò lórí irun tó bá ti pọ̀ jù ó máa ń bá àrùn jẹ́ pàápàá jùlọ tó bá ti wá kọjú ó ti ń jẹ́ sábàbí tá kọjú kúrò ní kíbla nínú tí ó máa ń bàrò jẹ́ nìyẹn o alḥarakatu alikẹsirọ lẹkọ ìrìgọrù rọ tí o bá ti jẹ́ láàlúrí kan wa tí a bá ti ń ṣe ó máa bàrò wa jẹ́ wa alikọlila makuruha tó bá jẹ́ pé movement wa bá ti ń lọ tá à ń bọ̀ lórí irun tí o bá pọ̀ makuruhu ni ó ń ta kọ̀ fún wa ni tí a fẹ́ ká ṣe ó sì ti tako àwọn ẹ̀kọ́ ìrun so eléyìí jẹ́ ló ti a tún gbọ́dọ̀ mójútó bákan náà ẹlẹ́ẹ̀kejì alaabsu alikẹsir alimutawali fi sọlá eré ní orí irun kíyàn wà lórí irun kó wa máa ṣeré tó pọ̀ a gbọ́dọ̀ gbìyànjú láti lè pe aṣọra àti àwọn nǹkan tí máa ń dàbí ipa ìṣeré lórí irun gbogbo ẹ̀ náà la gbọ́dọ̀ rí pé a sá fún àti má pẹ̀rẹ̀ wálẹ̀ kan káwọn ọmọdé ká máa táàpù ara wa lórí irun ká máa gbára wa eléyìí ò wọnú irun irun yẹn ti ṣe kí ni ó ti bàjẹ́ kọ́lọ́ má jẹ́ kí irun ẹnìkankan wa kó bàjẹ́ ẹ jẹ́ ká gbìyànjú láti rí wípé a sá fún eré ṣíṣe ọlọ́run bá sì ti sọ fún wa jọmọ́ àfàhásíbìtún annama khalaqnakum ma'abasa ọlọ́run ní ṣe máa ń rò padà yín torí eré ni wa annakum ilayna la turja'un ṣẹ́rù pẹ́ ní padà wá sọ́dọ̀ ọlọ́run ìwọ tó ń ṣeré nígbà tó ń ṣe hálùkọ̀ lọ́wọ́ ò ń ṣeré nígbà tó ń ṣe hálùkọ̀ lọ́wọ́ ò páyọ̀ ọlọ́run nìyẹn ó wà kíláàsì ó ń ṣeré ó tún wá bá níwájú ọlọ́run nígbà tó wà níwájú ọlọ́run tó ń kírun lọ́wọ́ ó tún wá ń ṣeré ìrún má o má jẹ́ intiqadu tahara òun náà ní kí àlọ́ àlẹ́ yẹn bàjẹ́ kálù àlá bàjẹ́ ẹni tó ń kírun lọ́wọ́ tí àlọ́ àlẹ́ bàjẹ́ lọ́dọ̀ Hanabila àwọn gbà wípé irun ẹ ti ṣe kí ni ó ti bàjẹ́ a rí ní ọ̀dọ̀ àwọn àfáà mi tí wọ́n sọ wípé irun ò bàjẹ́ àlọ́ àlá ló bàjẹ́ a tún àlọ́ àlá ṣe tó bá wá tún àlọ́ àlá ṣe tán àwa ṣe bìnà ù rákà méjì ló ti bá wọn kí tẹ́lẹ̀ nígbà tó lọ ṣe àlọ́ àlá tí ò bá ṣe àwọn nǹkan míì ti máa ń bàrún jẹ́ gẹ́gẹ́ bí kó máa sọ̀rọ̀ arínú wọn tó sọ pé tí ò ti kọjú kúrò ní kíbla torí tó bá ti kọjú kúrò ní kíbla nínú tó ń bàrún jẹ́ nìyẹn kò sọ̀rọ̀ kò kọjú kúrò ní kíbla ó fi wá ní àǹfààní láti tún àlọ́ àlá ṣe wọ́n ní tó bá padà sí orí irun ó lè ṣe àlèmí náà méjì ló ti kí tẹ́lẹ̀ á wá mọ́ lé lórí nígbò máa fi bí wọ́n ti kí rákẹ́ ẹyọ kan ó wá bá wọn kí ẹyọ kan á mú ẹyọ kan yẹn lórí méjì tó ti kí tẹ́lẹ̀ á kí ẹyọ kan sí ajẹ́bẹ̀rẹ̀ ìyẹn lọ́ máa ń pè níbi náà ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ti sọ ọ̀rọ̀ àwọn àfa pọ̀ lórí ẹ̀ sòtẹ́ bá rí ìyọ̀kan tó jẹ́ kórìí tó dúró lé lórí nìyẹn ọ̀rọ̀ àwọn àfẹ́ ìṣòro tó sì jẹ́ pé wọ́n ní àwọn ẹ̀rí tó fẹsẹ̀ rinlẹ̀ rẹpẹtẹ tí wọ́n kó wá lórí ọ̀rọ̀ yẹn a sì láwọn afá tí wọ́n sọ wípé ohun tó ń ṣe ó ti ṣe kíni ó ti bàjẹ́ ṣùgbọ́n hadith tí wọ́n bá ń lòlẹ̀ lórí pé ní màá fásà fi sọ̀dà ẹni tó bá ya só nínú òun kó ṣe kíni nínú ẹ ti bàjẹ́ pé á tẹ̀ bẹ̀rẹ̀ ọ̀run láti bẹ̀rẹ̀ àwọn afá aládìí wọ́n sọ pé hadithi nǹkan kò fẹsẹ̀ rinlẹ̀ so àwọn hadithi tó ti wà nílẹ̀ generally làwọn afáfọ́ máa ń lò pé man ahdatha la salata liman ahdatha hatta yatawadda ẹni tó bá ti ṣe nǹkan ẹ̀gbin ó yàgbẹ́ ni ó tọ̀ ni ó só ni irú ẹni bẹ́ẹ̀ kò lérò àyàfi tó bá ti tún àlò àlá so nínú tí àwọn àfáàtọ̀ sọ pé a máa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tí wọ́n máa mú wá nìyẹn tó kọ́nà ọba àdékè ọlá kó fi wá ṣe kò ń gẹ́ dáadáa eléyìí ni àwọn nǹkan ṣókí tí wọ́n darúkọ ń bí pé ó máa ń ba ìrun jẹ́ àkọ́kọ́ òun náà ni alikalamu laabd ká mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ lórí ìrun ẹlẹ́ẹ̀kejì abdulhaq ká máa rẹ́rìn lórí ìrun ẹlẹ́ẹ̀kẹta làákì ká jẹun lórí ìrun àṣùrù ká mú mi lórí ìrùn àbí nǹkan mi ta máa mú inkishaful awra kí òhò wá sí sílẹ̀ al-inhiraf al-kathir an jihatil qibla ká máa ní movement ìmá yíra padà ìmá lọ ìmá bọ̀ wá tó bá ti pọ̀ lórí ìrùn tàwa ń fi tó ń bí pàǹkọ́jú kó kíbla ẹlẹ́ẹ̀keje al-absul òun náà ni ká máa ṣeré lórí ìrùn intiqadu tahara ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ní kálù alábàjẹ́ ní ọ̀dọ̀ àwọn hànábìlà gẹ́gẹ́ bí a ṣe ń sọ eléyìí jẹ́ ṣókí àwọn nǹkan tí ó gbáwájú nípa ohun tí àwọn àfa sọ nípa ohun tí máa ń bàrún jẹ́ abẹ́lọ́wọ̀n bá lékè ọlá kó gbà ní ìbáadà fún wa kó sì fi wá ṣe kò jẹ́ dáadáa ní ìtẹ̀síwájú àwọn nǹkan tí a tún fẹ́ wò òun náà ni tí àáfàá fi tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn òun náà sì ni àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àlùwàlá wọ́n ti sọ̀rọ̀ nípa sọ̀láàt wọ́n ṣe wá sọ nípa àlùwàlá ẹlòmíì lè wò pé a wáyé tó jẹ́ pé sọ̀láàt ni wọ́n kọ́kọ́ sọ kan tó wá sọ̀rọ̀ nípa àlùwàlá à ń kẹ́kọ̀ọ́ ni tí wọ́n bá sọ̀rọ̀ sọ̀láàt fún wa kan tó sọ̀rọ̀ àlùwàlà kò sí láì fi bẹ́ẹ̀ tí wọ́n bá sọ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ lè sọ lè lè ṣíkìmọ́ ó lè jẹ́ fún pé òye ni nígbà tá a fi mọ̀ ń pa ọ̀rọ̀ sọ láti afẹ́ ìrun gangan ló jẹ́ kí ni ló jẹ́ sábà bí àlùwàlà torí pé tó bá ń sọ̀rọ̀ àlùwàlà wọ́n máa ń sọ̀rọ̀ nípa min ajili máa yùtàwá bọ̀ kí ni ìdí tá a máa fi ń ṣàlùwàlà wà mí náà sì bá bí lòwòdó àsọ̀là nínú àwọn nǹkan tí máa ń bí kéèyàn ṣàlù àlà òun lè run kíkí tó tí ò bá sí pé run kò sí tó ń jálù àlà tí ò bá sáwọn iṣẹ́ tó kù yẹ kò sí tó ń jálù àlà yìí tó wá tóbi jù ló ta máa ń torí ẹ̀ ṣàlù àlà òun náà lè run torí pé run tiẹ̀ a gbọ́dọ̀ máa ń ṣàlù àlà ká tó ṣe fápẹ́rẹ́ a máa ń ṣàlù àlà tá a bá fẹ́ ka Qur'an ṣùgbọ́n tá a bá ń ṣàlù àlà kò sọ pé àlè ka Qur'an ṣùgbọ́n tá a bá ń ṣàlù àlà àlè kírun wọ́n ti wá sọ̀rọ̀ nípa irun wọ́n wá sọ fún wa wípé nínú àwọn májẹ̀mú irun òun ni ká ṣe ìmọ́ra nífi àwọn afẹ́ sọ̀rọ̀ ìmọ́ra gẹ́gẹ́ bó ṣe jẹ́ pọ́n sọ fún wa ń pa ìsìnkúbárì kíbla ká kọjú sí kíbla lẹ́yìn ẹ̀ láṣẹ gbálàyé nípa kíbla a ó sọ̀rọ̀ pa pé májẹ̀mú ni ká òwò lẹ́yìn láti gbálàyé pa ohun tó ń jẹ́ yòòhò so ó ṣeé ṣe kó jẹ́ pé lórí àgbọ́yé yẹn ní ṣéèkì fi mú wa bẹ́ẹ̀. adárusu àtàlẹ̀ àṣà eléyìí tó jẹ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejìlá nínú tírà yìí wọ́n ní ṣòro tó wò tó kí làwọn nǹkan tó jẹ́ májẹ̀mú àlùalá ṣíṣe ṣùgbọ́n jọ̀mọ́ ní ṣókí ká tó lọ fi májẹ̀mú àlùalá gẹ́gẹ́ bá ṣe ṣe ń gbà tá à sọ̀rọ̀ nípa sọ̀láàdì pé a sọ nípa àmìyàtú sọ̀là a sọ nípa fa àǹfààní ìrun kíkí nípa ọ̀rọ̀ àlùalá náà a fẹ́ wo àwọn nǹkan kan ní ṣókí a ti máa lùalá ohun tó ti jẹ́ àlùwòdó ní ti ẹ̀kọ́ ẹ̀sìn ìsìnrìnàdù lè máa àlá àgọ́hì mọ̀kúsù òun náà ní pé ká lo omi ká lo omi lẹ́tọ́ fi ń ṣèmọ́ra ká lò ó sí àwọn oríkèéríkèé ara kan tá a ti mọ̀ ẹ tó da omi látòkè délẹ̀ tó dà sí gbogbo ara kẹ́mi pé gbogbo ara ẹ̀ lómi dé ṣùgbọ́n kò ṣàlù àlá torí pé ta bá fẹ́ ṣàlù àlá kò ń ṣe gbogbo ara la máa ń da omi sí ó sì láwọn ibi tí a máa ń dà sí gẹ́gẹ́ bí ojú gẹ́gẹ́ bí ọwọ́ gẹ́gẹ́ bí orí gẹ́gẹ́ bí ẹsẹ̀ yarfa'u bihi ma yamna'u salat ìdí tá a bá wá fi ń ṣàlọ́ aláàjì òun náà ni pé àwọn nǹkan tí máa ń kọ́ di wa láti kírun a fẹ́ mú nǹkan yẹn kúrò ń bẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ gbé wà lára ẹgbẹ́ máa di wa láti kírun a wá ṣe àlọ́ àlá láti lè mú kúrò ń bẹ̀. ẹ wàá rí àlọ́ àlá tá fẹ́ ṣe yìí ló ní a ṣe o ànábì sallallahu náà ní ká ṣe o. ọlọ́ọ̀ni yáyọ alẹ́dí náà mọ́nu ọlọ́ọ̀lẹ́yìn onígbàgbọ́ òdodo ìdàkóńtùmí náà sọ̀dá tẹ́ bá ti láníyàn tẹ́ fẹ́ kírun fàṣílù ẹ̀ṣẹ̀ kí ni ẹ̀ṣẹ̀ mọ́tótó fàṣílù ojú àpò ẹ̀fọ́ ojú yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ní ojú wa ká wa ká orí wa ká ẹsẹ̀ wa ìyẹn ni tó fi dọ̀rọ̀ yàn ànọ́dúwa Muhammad sallallahu alaihi wa sallam nínú hadith onílà tó kú bá ní sọdá tó ahadikum ìdá ahadatha hatta yatawadda ó ní ọlọ́wọ́ bò ní gba irun èèyàn kan lórí nígbà tó bá ti ní ẹ̀gbin lára títí títí tàbí ṣe àlò àlá tó ẹ tó bá ṣe ẹ̀gbin tí ò ní àlò àlá irú ẹni ní òní ṣe kí ni o kò nírun nínú hadith ibn umar radiyallahu anhu òun lànà ti sọ wípé la yaqbalu Allahu salata bi ghayri tuhur ó ní irun tá a bá kí lẹ́yìn tí ò ní mọ́ra ọ̀nà ọ̀bọ̀ ò ní gbà á wàlà sọ́dà kọta mẹ́lòkòlúwò sàárà tá a bá ṣe níbi àwọn nǹkan ẹ̀gbin ọ̀nà ọ̀bọ̀ ò ní gbà ó ilé ìjẹnu tí ó fi ẹsẹ̀ rinlẹ̀ ànábi ti sọ fún wa bomi nínú hadith abu sa'id al ó ní mitahu salati tuhur ó ní kọ́kọ́rọ́ tá a bá fi ń ṣírun òun náà ní ìmọ́ra ó wà tahrimuha takdir òun tá a máa fi ń sọ gbogbo nǹkan mí ìdí èèwọ̀ lórí irun òun náà ní ká sọ Allahu akbar takbiratul ihram tá a bá ti sọ Allahu akbar báyìí àgbọ̀dọ̀ sọ̀rọ̀ mọ́ wa tahliluha taslim òun tá a máa wá fi ń sọ àwọn nǹkan mí ìta aláàgbọ̀dọ̀ ṣe ìta máa fi ń sọ ọ́dẹ̀ ìtàn pa tún lè ṣe padà òun náà ní tá a bá ti sálámọ̀ o àlọ́ àlátà wá sọ yìí ó ní àwọn ọlá tó pọ̀ sallallahu alayhi wa sallam ó ní malik al-Ash'ari abu malik al-Ash'ari ló gba hadithi wa ó ní ànábi sallallahu alayhi wa sallam sọ pé at-tuhur shatrul iman ó ní ẹ̀rí ìmọ́ratẹ́rí yẹn ìlàjì ìgbàgbọ́ ló jẹ́ o nínú ọ̀rọ̀ mi tí Abu Hurairah sọ fún wa ó ní ànábi sallallahu alayhi wa sọ pé idha tawadda'a al-'abdu ó ní kí mùsùlùmí kan àbí múmìnì kó nígbàgbọ́ òdodo kan tó bá ti ṣe àlùwàlá fàkọ́tàlá wájì hàn ó wá fọ ojú ẹ̀ tó bá ti fomi bọ́jú ẹ̀ ọ̀kọ́rọ̀jà mi wájì hihi kó lò kọ̀dí àti lọ́gọ̀ ilé ìhà máa kọ́sìrì nìmá. ó ní gbogbo ìgbà tí omi kọ̀ọ̀kan bá ti ń jábọ́ lẹ̀ báyìí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó fojú ẹ̀ dà ọlọ́run bá sì máa ní kó máa jàjábọ́ àwọn máa áàkiri kọ́sìrì nìmá àbí tí drop gbẹ̀yìn yẹn bá fi ń jábọ́ lójú ẹ̀ báyìí gbogbo ẹ̀ṣẹ̀ yẹn á sì máa ṣe kíni o a máa jábọ́ fáyìdà ọ̀sàlà irú ẹni báyìí tó bá tún kọ́ntínú tó fọ ọwọ́ ẹ̀ méjèèjì kọ́rọ̀jà tó yẹ dẹ́ yìí kó lò hàn sí a kànà yẹtò bàtọ̀ṣàtà yàdá o mahalima gbogbo aburú gbogbo ẹ̀ṣẹ̀ tó fọ ọwọ́ ẹ̀ báyìí àwọn ẹ̀ṣẹ̀ yẹn á sì máa jábọ́ pẹ̀lú omi o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ẹ̀ka ara kọ̀ọ̀kan tó bá fọ ẹsẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ṣe máa máa jáde pẹ̀lú ẹsẹ̀ nìyẹn ló fi jẹ́ pé ó ṣe pàtàkì ká mójútó àlọ́ àlá wa Usman bin Affan òun náà sọ nínú hadith kan tó gùn nígbà tó wá mú hadith yẹn wá nípa bánàbí sallallahu alaihi wasallam bó ṣe kọ́ wọn ní àlọ́ àlá ó wá lánàbí sọ wípé man tawaddaha hakada ẹni tó bá ṣe àlọ́ àlá bí mo ṣe ṣe yìí غفر له ما تقدم من ذنبه ó ní ọlọ́run ọba àlekè ọlá á ṣàforíjì fún gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ wa kana salatuhu wa mashyuhu ila al-masjidi nafila ọlọ́run ti foríjì irun tó wá fẹ́ lọ kí yẹn gangan àti bó ṣe máa rìn dé mọ́ṣáláṣí ọlọ́run akọ̀ fi sí àyè nafila ni wa eléyìí sọ wa wípé ọlá tó wà fún àlùwàlá ká má fojú rè nà kọ́nà ọba kó fi wá ṣe kò ń jẹ dáadáa nínú ìbomi ànábìwá muhammad sallallahu alaihi wasallam ó ní nínú àdìsí àbúrẹ́ra ó ní àlà adullukum ala ma yamhu Allahu bihi al-khataya ṣé kí n sọ fún yín nǹkan kan tó jẹ́ pé téèyàn bá ṣe ọlọ́ọ̀bá máa fi ń pa ẹ̀ṣẹ̀ rẹ̀ wa yarfa'u bihi darajat ọlọ́run sì máa kọlu bala ya rasulallah wọ́n níbẹ̀ lè rí òjíṣẹ́ ọlọ́run kọ́ọ̀lá ìgbàhùn ìwòdó alẹ́lùmọ̀tàrí ó lóun náà ní pé kẹ́ máa ṣàlù aláyé dáadáa gbogbo ibi tó yẹ kómi dé kẹ́ máa jẹ́ kómi débẹ̀ ní ìgbà tó bá níyí lára gẹ́gẹ́ bí àsìkò ọyẹ́ tọyẹ mú dáadáa kéèyàn wá kómi ṣàlù àlá àbí lásìkò oorun tí gbogbo omi ti gbóná kẹ́ẹ̀tú wá lò láti fi ṣàlù àlá ó máa níyí lára ṣùgbọ́n ẹni tó bá ṣe báyìí a máa jẹ́ sábàbí kọ́nà pẹ̀ṣẹ̀ rẹ̀ á sì máa jẹ́ gbèjà fún un wàkàtúrọ̀ tó lọ́kọ́tọ̀ ìlànà mọ́sáàjì òun náà nínú tó máa ń jẹ́ sábàbí kọ́nà forí jiyàn kó sì gbé yàn ga nípò òun náà ní wípé kí ìmárìn lọ mọ́ṣáláṣí wa kó pọ̀ wàǹtìlọ́rù sọ́lá báàdà sọ́lá kásùmáwá dúró lè rún lẹ́yìn irun kéèyàn kí mọ́gìrìbì tán títí tí ṣáyà fi dé kéèyàn kí zúrì tán fápẹrẹ kó wá dúró mọ́ṣáláṣí tí áńsírì á fi dé kéèyàn kí áńsírì tán kó wá dúró mọ́ṣáláṣí tí àsìkò mọ́gírìbì á fi dé ṣùgbọ́n ṣá máa sọ pé lẹ́yìn ṣáì kó dúdú mọ́ṣáláṣí tí súbóyà fi dé rárá ọlọ́run bá lè kí ọlá aláyúká ní fún náà hùdọ́ sáà ìlà òṣàhà ọlọ́run ní làbọ̀ wá lọ́rùn ọ̀tá nílẹ̀ ṣe ṣùgbọ́n àwọn afẹ́ ẹ̀sìn kọ́nà bá wa san wọ́n lẹ́san rẹ̀ àwọn tún máa ń ṣe eléyìí nígbà míì tí wọ́n bá pàdé ara wọn mọ́ṣáláṣí wọ́n lè jọ máa sọ̀rọ̀ ẹ̀sìn a òun débi rí sí i tá a bá tún wo báyìí kọ́ hadith kan báyìí tún wà lórí ẹ̀ àyà kúrán kan báyìí tún sọ báyìí wọ́n nígbà míì àwa wá sọ sọ sọ títí láti gbà tó ti kí ṣe àìsàn wọ́n á kàn gbọ́ tí mo á dínú ń pè wọn àwọn ìfájà nìyí tí ẹ̀bẹ̀ bá wà lé ní tá a bá ṣe àìsàn ìdíjí la máa wà ìdí fíìmù tí ò ní ṣe wá láǹfààní ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n bá pé méjì tẹ́ bá fi àwọn súdẹ̀ǹtì ilẹ̀ ṣe fàpẹ̀rẹ̀ àwọn súdẹ̀ǹtì máa ń ṣàìsùn gan pàápàá jùlọ tí ìyọba jẹ́ higher institutions àwọn súdẹ̀ǹtì máa ń ṣàìsùn wọ́n lè sọ̀rọ̀ láti alẹ́ ọ̀rọ̀ oríṣiríṣi wọ́n á ibẹ̀ náà ni wọ́n á ti jẹun wọ́n á rojọ́ yìí títí títí títí tó bá wá di aago márùn-ún kọjá díẹ̀ ìgbà yẹn lorun á wá dé èyí tó jẹ́ mùsùlùmí nínú wọn òun náà bá máa wò pé jẹ́ ń sùn díẹ̀ kí n sùn thirty minutes kọ́tà tó ní irun kíkí òun á lọ mọ́ṣáláṣí ó dago mẹ́sàn-án kó tó jí àwọn àdánwò tó wà bẹ́ẹ̀ nìyẹn so ohun tí oníkálukú ń lo àsìkò ẹ̀ fún ó ṣe pàtàkì gan kọ́nà kó fi wá ṣe kò jẹ́ dáadáa eléyìí jẹ́ ṣókí nínú àwọn nǹkan tí afa sọ àwọn nǹkan tó wá tẹ̀lé nínú tí afa mú wá bíi ṣurutul wudu àwọn májẹ̀mú àlùwàlá ṣíṣe àákọ̀rọ̀ra sọ wọ́n ní ṣókíṣókí torí púpọ̀ nú àwọn nǹkan tá a fẹ́ sọ yìí tó jẹ́ pọ̀rọ̀ ti débẹ̀ síwájú wọ́n ní wàhíà àṣàrọ̀ àwọn májẹ̀mú pé yọ fẹ́ ṣàlùwàlá kó tó ló ṣàlùwàlá o gbọ́dọ̀ rí àwọn nǹkan o a gbọ́dọ̀ ráwọn nǹkan kan ká tó sọ pálọ̀ àlá májẹ̀mú ni àkọ́kọ́ bẹ́ẹ̀ al ẹni tó fẹ́ ṣàlù àlá máa jẹ́ mùsùlùmí ẹni tó fẹ́ ṣàlù àlá gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí téèyàn bá ń ṣe mùsùlùmí tó bá ń ṣàlù àlá ó ń ṣọpá ṣọfẹ̀ ni o gbogbo ládàtà ló wà fálù àlá ṣíṣe irú ẹni báyìí ò ní gbà ẹlẹ́ẹ̀kejì àlàákòló ó gbọ́dọ̀ jẹ́ tó ní làákàyè ẹni tó jẹ́ wèrè wọn ní kó ṣàlù àlá o wá rí wèrè tó ṣàlù àlá ló wá ní á báwo ló ṣe ń ṣàlù àlábàyí ẹsẹ̀ ló kọ́kọ́ fọ́ ni à bọ́rọ̀ wèrè ṣe rí nìyẹn ibi tí làákàyè ti ẹgbẹ́ mọ́ nìyẹn ó sì bá làákàyè mu torí pé ńgbà tó fẹ́ sọ ibi tó dọ̀jú sí jù lárẹ̀ òun náà lẹ́fẹ̀ẹ́ ó sì rọra ṣe kí ni ó fọ ẹsẹ̀ torí pé tí ò bá kọ́kọ́ fọ ẹsẹ̀ tó fọwọ́ ibi tó bá ti ń fọ ẹsẹ̀ ó lè padà dọ̀tí ọwọ́ òun wá àwọn pé tóun bá ti kọ́kọ́ fọ ẹsẹ̀ ẹsẹ̀ yẹn ti mọ́ kò sí bí dọ̀tí ti fẹ́ débò mí ìmọ̀nú ara ó wá rí wèrè tó fẹ́ jàlọ àlà ibi tó ti wá bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ àwèrè lélẹ́yìí o àá ọlọ́ọ̀bá ṣe wọ́n gan wèrè ṣé ó ti yé wàá rọra sílẹ̀ ní kó ṣe bó bá ṣe bílàkàyè ẹ̀ bá ṣe bó bá ṣe gbé torí pálọ̀ àlà tó ṣe yẹn kọ́ kò kì í ṣọ̀rọ̀ ọ̀yàn fún ṣùgbọ́n àríwèrè tó ṣàlọ́ àlà àní lè àríwèrè tó wọ mọ́ṣáláṣí tó fẹ́ kí o tí ò bá ti ní kọjá àwa tó kù kó wá bẹ̀rẹ̀ wèrè nígbà tí bàbá mọ́mú gbẹ́rù dúró àdẹ̀tí sọ eléyìí náà fún wa láwọn ọ̀sẹ̀ tó ti kọjá sẹ́yìn nígbà tí mọ́mú wá gbẹ́rù dúró lòun wá bọ́ síwájú mọ́mú ló bá bẹ̀rẹ̀ sí ranjú mọ́mọ́ arànjú díẹ̀ arẹ́rìí díẹ̀ arànjú díẹ̀ arẹ́rìí díẹ̀ bàbá mọ́mú náà bá kú sẹ́rìí bí bàbá àmọ́ mo ṣe kú sẹ́rìn ṣẹ̀dẹ̀ mẹ́ infection máa ń wà lára ẹ̀rìn téèyàn kan bá rẹ́rìn kíkíkíkíkí àwọn èèyàn kọ̀ máa kó fáírọ́ọ̀sì yẹn ni ẹ̀ẹ́kọ̀ rí everybody náà kọ̀ máa ṣe kíkíkíkí bí ẹ̀rọ ọlọ́ta tó wọ́n wá wà ní mọ́ṣáláṣí awárí ìyọ̀kan sí la káyé bọ́ fún tó bá ti gbẹ̀rù dúró báyìí ọ̀dọ̀ bàbá àmọ́mù lòun máa ń lọ bí kò máa fa bàbá àmọ́mù láṣọ pé ó yá ẹ ká bẹ̀rẹ̀ eré lórí òrùn irú wèrè yẹn a lè máa lè kú mọ́ṣáláṣí lásìkò oorun tàbá wá kí sí wa tán kódà lè bá tẹ́ prayer mat bóyá wá kírun tiẹ̀ báyìí tí ó ti yé aboríwèrè nínú mọ́ṣáláṣí wèrè ọwá ń kírun lọ́wọ́ wèrè bá gbóúnjẹ gbogbo bó ṣe ń ka fásíà alihamdulilayi rọ́bìlà ànàmí amòmìgẹ́ kan. arahmani rahim ló bá lọ o wèrè kini a ah, ó mọrú kí ni ah, ìwọ gbọngàn ló dá nǹkan mọ torí pé ọlọ́wọ́n ọba àlékí ọlá kò rán ní tó tiẹ̀ ṣe yẹn torí ọlọ́wọ́n mọ̀ pé làákàyè ò lè gbé rọra fi kí ni rọra fi sílẹ̀ bẹ́ẹ̀ ẹjí òní làákàyè atẹ̀mìyì ọmọ kékeré bí ìjàgbá inú àwọn kan lè máa dùn ún sí pé tí bá ti ṣàlọ́ aláṣìbì ṣe dáadáa kí kí mọ́mù máa máa complain fún mi o ìmọ̀mù máa complain torá náà bí sọ̀rọ̀ máa lù ẹ́ sẹ́lá ó ní ká fi kọ́ yín nínú ọ̀nà téèyàn ti fi ń kọ̀ nǹkan nìyẹn tẹ́ bá ṣàlọ́ alábí òsì yẹ kẹ́ ṣe àwọn àgbàlagbà máa sọ fún yín pé ó yá tàwádọ̀ fàhínnaka lámta tàwádọ̀ tá a bá gbàgbé arákùnrin tó wọ mọ́ṣáláṣí tó kírun ànọ́bì sọ ọmọ àlùsọ́lá wo báyìí aláàláàlá ànọ́bì ní kí ló ṣe ó ní mo kírun ànọ́bì ní ọ́d fasọ́lì ó yá padà lọ síbẹ̀ lọ kírun fàyínà kàlámùtù sọ́lì gbogbo èyí tó kí lẹ́ẹ̀kọ́ yẹn ẹ̀sàsáìsì ni ò ti kírun arákùnrin bá padà lọ kí ànọ́bì tún ní àlọ́ òsì kírun sẹ́ sọ ọmọ àlùsọ́lá ó tún padà nígbòdorí ẹlẹ́kẹta arákùnrin ní fàlímì ìrì òjijì ọlọ́ọba ya kọ́ mi o ànábì wa kọ́ ṣe máa o so a ní fi ẹtí ò a sì ní fẹ́ tó ṣeré lẹ̀ ó wá wá ń bí àlọ́ àlọ́ òṣèré wọ́n wá sọ fún àwọn àwọn sáfì ò gbọ́ tún náà ẹ kí wọ́n gbọ́ yín gbà tí wọ́n mú sọ ni pé nínú májẹ̀mú àtẹ̀míyì rárá o wá ṣe dáadáa ṣùgbọ́n tó bá wá ṣe mistake ìdájọ́ ti ẹ̀ yàtọ̀ sí ti àwọn àgbàlagbà. ẹlẹ́ẹ̀kẹrin àníyàtò ẹjọ́ ń ṣàlùwàlá nínú májẹ̀mú àlùwàlá òun náà ni àníyàn ó gbọ́dọ̀ láníyàn pálọ̀ àlá ló ń ṣe ó yàtọ̀ fẹ́ tó gbá bọ́ọ̀lù tán tó bọ́ síbi omi mẹ́yẹ tó ní ẹ bá bomi sí àgé nígbà ọba bomi ságé ó dẹ̀ sọ gbogbo apá ẹ̀ ó sọ gbogbo ẹsẹ̀ kódà ó tún bomi sẹ́nu ó gbó ṣùkùṣùkù ó tún bomi bọ́ọ̀lù nígbà tó wá ṣe tán wọ́n bá pèrún ló bá wò pé èbí ah, mo ṣẹ̀ṣọ́ ah, agbábọ̀ lẹ́ẹ̀kan mo dẹ̀ṣọ́ gbogbo ẹ̀ ló wá bọ́ síbẹ̀ kó o fẹ́ kírun rárá o kò ṣe kí ni kò nálò àlá kí ló dé tí òfin nálò àlá kí ló dé tí òfin nálò àlá torí pé kò ní àníyàn wà ìnámọ̀lá àmàlì lè nìyà iṣẹ́ gbogbo iṣẹ́ tá a dẹ̀ fẹ́ ṣe ó gbọ́dọ̀ dá lórí àníyàn ẹni tó ṣàlù àlá àníyàn ló máa fi mọ̀ pé òun ṣàlù àlà ẹni tó kọ̀ṣọ́ páṣọṣẹ̀ àníyàn ni ó máa ṣòpin ìyá pé ó kọ̀ṣọ́ páṣiṣẹ́ ni tò yẹn jẹ́nu tí a gbọ́dọ̀ ṣọ àníyàn sì ni ó ṣe pàtàkì nínú gbogbo tí a bá fẹ́ ṣe nínú ẹ̀ ẹlẹ́ẹ̀karùn istishabu hukumiha bí allah yẹnuya kọ́tù aha hatta tẹ̀sí mutọ̀hárọ́tù nígbà téèyàn bá ń ṣàlù àlá lọ́wọ́ má lọ dàníyàn pé àlù àlá mi ti já tó bá ṣàlù àlá lọ́wọ́ o gbọ́dọ̀ ṣe é dópin o ti ń ṣàlù àlá o ti fọwọ́ o ti yọ ẹnu nù o ti fímú o ti bọ́jú o ti ṣọpá o ti pa orí o ti pa etí bó ṣe wá pa etí tán o kò gbọ́ gbùrù kí ló ṣẹlẹ̀ yẹ ló bá ya tó àlùwàlá ti já o àlùwàlá ti ṣe kí ni o gbọ́dọ̀ bá àlùwàlá yẹn dópin pẹ̀lú pé kó má jà ó wá ṣe lákọ̀ọ́kọ́ gbùù àlùwàlá yìí já ó tún ṣe lẹ́ẹ̀kejì gbùù àlùwàlá tún já tún ṣe lẹ́ẹ̀kẹta gbùù à nǹkan wá dé báyìí o kí ló máa wá ṣe àwáwò ṣáìsàn ni tó bá jẹ́ pé àìsàn tó ń ṣe tiẹ̀ tó ń ṣe ẹni pé o ti jẹjẹ kújẹ ní lẹ́vù kan gbogbo sísẹ́mù ti wá di jẹ̀díjẹ̀dì tó jẹ́ pé tó bá ṣe àlọ́ aláyẹ̀ gan ní hundred times gbogbogbò náà ló wá máa kẹ́yìn ẹ̀ irú ẹni yẹn tó bá ti wá dúgbò yẹn á wá kọ̀ǹtínú àlọ́ aláyẹ̀ toró ti di àìsàn mo ti rí èèyàn kan rí báyẹn kọ́nà bá wa fọ̀run kẹ wàhálà yìí pọ̀ tó bá ti ṣe àlọ́ àlábà kò lè bá yé kírun ẹ̀mẹ́wàá láma bọ́ta ẹ̀mẹ́wàá ni kọ́nà bá wa fọ̀run kẹ ni mùsùlùmí dáadáa ni tó sì máa ń ṣẹ̀sìn dáadáa ṣùgbọ́n ti jáde láyé so àwọn èèyàn sábà wá fi ṣe yẹ̀yẹ̀yẹ̀yẹ̀ pọ̀ pé àkílódé ìwọ òkírun kan tán rí àlùwàlá yìí máa ń jáde o ó ti di àrùn fẹ́ni yẹn lára kí sì ló fà ìjẹkújẹ yìí so irú ẹni bẹ́ẹ̀ tó bá ti di àrùn kò rọgbọ́n dá sí ṣùgbọ́n wọ́n tí ò ń ṣàrùn ẹ̀wà ló jẹ àdámọ́ ti ṣe wá ní tó bá ti jẹ̀wà tó bá ti jẹ̀wà iṣẹ́ ńlá ni kódà àwọn jọmọ́ mọ́ṣáláṣí wọn á kàn jọ yẹn pé á ah, èèyàn kan jẹ́ wàá ló wa lẹ́nu àbí tó bá ti jẹ́ yín tó bá ti jẹ́ yín gbogbo jọmọ ló máa mọ̀ pé á ah, èèyàn kan jẹ́ yín lẹ́nu ẹ̀mẹ́wàá ni wàá máa lọ tún àlọ́ àlàṣe tó bá jẹ́ látara ẹ̀wà tó jẹ àbẹ́yìn ni tó bá jẹ́ mẹ́wàá làlọ́ alẹ́ ń já wàá máa lọ tún ṣe ni o tó bá ń ṣàlọ́ àlá lọ́wọ́ ó ti já wàá tún ṣe ó tún ṣe ó já wàá tún ṣe torí kí ni kò sọ nǹkan tó jẹ kò dẹ̀ ń ṣàrùn kò sí ìdí àrùn ẹni tó bá di àrùn ló jẹ́ pé tó bá ṣe tó bá já á kọ̀ǹtínú ni kò ní dá jíjá yẹn lóhùn mọ́ ṣó ti yé ṣùgbọ́n ló jẹ́ pé látara kó jẹ wa ni tó bá jẹ́ kó máa lọ tọ́ílẹ̀tì làlọ́ àlá fi lè dúró tètè lọ tọ́ílẹ̀tì tó bá jẹ́ pé oògùn kan ló máa ní láti lò kò tètè lò so kọ́nà kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa ìyẹn jẹ́nu májẹ̀mú àlọ́ àlá tá à ń ṣe a parí ẹ̀ ká tó sọ pé a ní àlọ́ àlá ìkìtọ́ọ̀rù mujibul wudu nínú ẹ̀ alẹ́sẹ̀já awìlì sìjìmọ́r kọ́bùlàhù téèyàn bá tọ̀ àbá ṣe ìgbọ̀nsẹ̀ ayàgbẹ́ atọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣáájú ká tó ṣàlù àlà a gbọ́dọ̀ ṣe ìsìnjá àbí ìsìjìmọ́r ká fi omi tábà àbí ká fi òkúta tábà àbáwọn kan tó bá jọ mọ́ òkúta gẹ́gẹ́ bí ewé gẹ́gẹ́ bí ewé ìyẹn làwọn àfáàfọ́ fi gba tọ́ílẹ̀tì wọlé torí pé tọ́ílẹ̀tì náà gbóná ti yọ jáde látàrí ewé náà ni ó wàá rómi tó fẹ́ fi tábà omi ló dáa jù òun sì là kọ́kọ́ ṣùgbọ́n tó bá ti lo àwọn nǹkan tó kù gẹ́gẹ́ bí kò lòkúta nígbà tó ti wá lòkúta tán omi tún wá wà àwọn àfa kan ló tún lè lomi àwọn kan ní tó bá jẹ́ yẹn la rí ta fi ṣe àwa padà rí omi ká má wọ́ọ̀rì mọ́ torí pọ́nà ọba àlekí ọlá láyùká lè fún bá òun náà sàn nílà òjá àhà òun tó lágbára láti lò ó gbà yẹn nìyẹn so ṣáájú ká tó ṣàlùwàlà tá a bá tó àbáyàgbẹ́ a gbọ́dọ̀ tàǹbà bóyá pẹ̀lú omi àbí àwọn nǹkan ní gẹ́gẹ́ bí ewé gẹ́gẹ́ bí òkúta ànábì sallallahu alaihi wasallam ó ní wàmọ̀nì sájúmọ́rọ́ pàdé yóò tì tó bá fẹ́ lo bí òkúta kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣe ní odd number wítìrì kó bẹ̀rẹ̀ látòrí mẹ́ta márùn lọ sókè. Okay wàtọ̀húrọ̀tù máì wà ìbáhátùhù omi tá a fẹ́ fi ṣe àlùwàlà ó gbọ́dọ̀ jomi tó mọ́ kó jomi ti àgbàlá yìí àwọn nǹkan kan wà tí máa ń bomi jẹ́ gẹ́gẹ́ bí máa yòókọ́ yìírú èyí ohun tó bá máa ń yí kọ́nà ẹ̀ tèèsì omi. ohun tó bá máa ń yí padà àwòláwùnáwù àbí kọ́nà omi àwòtó àmọ̀wù àbí tí máa ń yí téèkì omi padà àwọn téèkì wá ní àti kọ́nà èyí tó bá wà náṣọ́ra nu wọn kò bà omi jẹ́ gẹ́gẹ́ bí omi tó jẹ́ wípé ewé sẹ́tù lé lórí látara pé ewé bà lé lórí ewé rẹ̀ lé lórí ó wá bí wípé omi yẹn wá pọ́n irú omi yẹn ò bàlù àlájẹ́ àbí kọ̀ǹga tó jẹ́ pé omi inú tiẹ̀ máa ń pọ́n gbogbo ìgbà ni kẹmẹ pé kọ́lù ẹ̀ ti yí padà kò bá jẹ́ so bí kọ́lù omi yẹn ṣe rí nìyẹn nípa òórùn àwọn òórùn kan wà tó jẹ́ wípé kò bá jẹ́ fàpẹrẹ kò ń ṣe omi tí wọ́n ń da ìgbẹ́ sí tó bá jẹ́ omi tó ń da ìgbẹ́ sí ń sin ọ̀tọ̀ ni ṣùgbọ́n omi tí wọ́n hàn dàgbẹ́ sí bọ̀bọ́mi yẹn ṣe máa ń rùn nìyẹn kódà tẹ bá pọn kànga wọn bó ṣe máa ń rùn nìyẹn àwọn aráàlú yẹn gan bó ṣe mú bẹ́ẹ̀ nìyẹn a lè fi ṣàlù àlà ṣùgbọ́n sìn ó wá débi omi ó rí pé á wọ́n ti da ìtọ̀ sínú omi ìtọ̀ yẹn ti wá ju tí agbára omi yẹn lè gbé lọ omi ti wá ń rùn bó ṣe bù sẹ́nu bá ti fúfúfúfú ó kàn gbóòórùn tọ̀ ni àfi bí ìgbà tó mú tọ̀ fẹ́ tó bá ti wò tọ̀rí tó wá dá bítọ̀ ṣe máa ń rí lẹ́nu mọ̀ àbí ó wá gbóòórùn tọ̀ látàrẹ̀ tí ó ti yé irú omi bẹ́ẹ̀ àní fi ṣàlù àlá bóyá tèèsì ẹ̀ ó ti jọ nǹkan tó ń rùn ó ti yí padà àbí odò ẹ̀ àbí kọ́lù ẹ̀ tí eléyìí bá ti ṣẹlẹ̀ sómi ó bàjẹ́ bọ́ọ̀tì tí ó bá ṣẹlẹ̀ tó a bá rí wípé kò ṣe àwọn nǹkan ẹ̀gbin kò bà omi jẹ́ gẹ́gẹ́ bí àwọn nǹkan kọ̀ọ̀kan a máa ń jẹ tó bá dà sí omi tá a fẹ́ fi ṣàlù àlá àwọn nǹkan ilé ní òórùn as long as ní gbogbo ìgbà tó bá jẹ́ pómi omi náà la ṣe ń pè àwọn omi kan wà tó jẹ́ wípé nǹkan ẹ̀gbin ló já sí tí nǹkan ẹ̀gbin bá já sí ibẹ̀ yẹn ni hadith kò làtẹ́yìn ti wá tánàbí ni ìdàbálàbọ̀n máa ń kò látẹ̀yìn làmìyá nílò ìkọ́bẹ̀ ó ní tí omi bá ti tó kò látẹ̀yìn mẹ́jọ́mẹ́ǹtì kan ni ó ní tí nǹkan ẹ̀gbin bá já sí kò ní bàjẹ́ bí olùbìdọ́à odò kànga kan wà àwọn mùsùlùmí máa fi ń ṣàlù àlà kódà wọ́n máa ń mú lásìkò ayé ànábì sallallahu alaihi wasallam wọ́n bí ànábì ń pẹ̀ ó ní kò sí láìsí ṣẹ́rí kànga yìí tójú ọba ti rọ̀ àwọn omi ìdọ̀tí agbè wá sílẹ̀ báyìí kódà òkú mbete ajá omi àgbàrá àtúgbè wá síbẹ̀ pẹ̀lú ẹ̀ torí pé nǹkan yìí kọ́ tẹ bá kọ̀m̀pìà ìgbìn sí omi ó kéré gẹ́gẹ́ bí odò kan ń sìn kárí odò kan ẹranko kan wá kú sínú ẹ̀ odò yìí sì ni odò tó ń ṣàn ni kẹmẹ pé kò lè affect ẹ so irú omi yẹn kọ́ a máa fi ṣe àlùwàlá náà ṣùgbọ́n nínú àwọn omi kan wà ó ń tà jẹ gẹ́gẹ́ bí omi tí ṣúgà dà sí àbomi tí yọ dà sí àbomi tí káfúrà dà sí aṣáàmọ káfúrà káfúrà káfúrà pẹlẹbẹ ṣèbámọ ó wá já sínú omi ó já sínú omi àbí pẹ̀fíìmù ló dà sínú ẹ̀ tí ò bá ti bà omi yẹn jẹ́ tí ò dẹ̀ yí omi yẹn padà àǹtọ̀bì àtìlímà tí ò yọ kúrò lómi àṣìlè lò fàpẹrẹ sómi téèyàn bá ti wá tèèsì ẹ̀ báyìí pé a sọ́ọ̀tù wọ́tà lélẹ́yìí ẹni tí inú bá ń rún kó lọ mú ṣẹlẹ̀ pé yẹn ti yàtọ̀ tó ti yé ó ti yàtọ̀ abomi tí ṣúgà dà sí inú àwọn ọmọ wa ń dùn pé ah, omi yẹn gbogbo ìyẹn ti kú olómi àlọ àlà omi tí ṣúgà dà sí àbí nǹkan kan ló dà sí bóyá ṣaka àwọn nǹkan flavour ló dà sí omi yẹn bá change ló bá dàbí coca-cola níbẹ̀ yóò ti kú olómi ó ti di kíni o ó ti di cola ṣó ti yé tòbọ̀ tí omi yẹn ohun tó dà sí tí ò bá ti yí padà kúrò lómi a máa lò wọ́n tí ò bá ti yí padà kúrò ní omi a máa lò bákan náà nínú omi bóyá lọ fún expansion àwa wà nínú àwa lọ sí beach nígbà tá a dé beach àwa fẹ́ wọnú àwa wọnú ọkọ̀ ojú omi à ń lọ tápọ̀ àbẹ̀ àbíbọ̀ náà ṣe máa ń pàdúgbò yẹn àsìkò òun wá tó ẹ wá fẹ́ kírun lórí ọkọ̀ ojú omi ẹ wá rómi tẹ máa fi ṣàlù àlà omi díẹ̀ tẹ gbé dání òun lẹ fẹ́ mu ẹ dẹ̀dẹ̀ mú omi òkun omi yọ̀ irú omi yẹn wá nì ẹ wá wò pé ah, ẹ máa mu eléyìí ẹ wá wò ìdẹ máa fi ṣàlù àlà wọ́n bi ànábì sọ̀rọ̀ àlùọ̀sẹ́nà wọ́n ní a máa ń rìnrìn àjò lórí omi a sì máa ń lo àsìkò tó pẹ́ kí ló fẹ́ sọ nípa omi odò omi òkun ànábì sallallahu alaihi wasallam ó ní tọ̀húrù máa òhù àlẹ́hìnló mẹ́jáde ó ní omi ẹ̀ omi tó mọ́ ni ẹ lè fi ṣàlù àlá àwọn nǹkan kú betelú ẹ̀ náà àláàlì ní jíjẹ ni ó dé odò ló bá bá ẹ̀ ṣáàkì ó ti wá kú omi wá gbé wá ta kò dẹ̀ sí ìbàjẹ́ torí tó bá ti bàjẹ́ o mọ̀ pé ọlọ́run ò fẹ́ ká jẹ nǹkan tó ti bàjẹ́ torí ó máa kó nira bẹ́ẹ̀ lóníkálukú bá yọ bẹ́ẹ̀ náà bá ń gé ṣáàkì ìwọ náà lè gé o kódà tó bá pọ̀ lè bẹ́mi náà gé bọ̀ ṣé ó níye ẹ̀hẹ́n abó sí ẹja òun sin catfish nígbà máa débẹ̀ láàárọ̀ kùtùkùtù báyìí kò má bá kan tó tóbi gidigidi orí ẹ̀ báyìí èrè mọ́ ni ló bá ba tó ti kú tó díye tó bá ti ṣe ṣe inna lillahi wa inna ilayhi raji'un tán kó sì má ṣe kíni kó sì rọra gbé kó sì lọ pé ó mú pé ó mú ọbẹ̀ ti sọ o tí ò bá ti jẹ́ pé àìsàn kan ló pa ẹja yẹn tẹ wá bẹ̀rù wípé àìsàn yẹn àwọn tó bá jẹja kọ́ má lọ kó látàrẹ̀ tó tí ò bá ti sí yẹn kọ́ bá yín sè ẹ̀tọ́ ni a lè jẹ́ ìyẹn jẹ́ nu tí ànábì sallallahu alaihi wasallam tó fi kún fún wọn kọ́nà kó ṣe àná ẹnì kọ̀ọ̀kan wa ìyẹn jẹ́ nípa omi bákan náà ìzálàtúmọ̀ yamna'u wùsùláhù làlùbáṣàrọ̀ gbogbo nǹkan tó bá lè jẹ́ kí omi má dé inú ara wa a gbọ́dọ̀ yọ kúrò fàpẹrẹ obìnrin tó fi èékánná tó lẹ èékánná mọ́wọ́ èékánná ìtọ́lọ́ òkun yẹn kò láìkí ẹ̀ inú ẹ̀ òdò sí inú ẹ̀ òdò sí ó wá wá ké ó wá fi sí tíru obìnrin yẹn bá mọ̀ pé òun ò lè yọ ike yẹn sọ̀nù tó bá ti fẹ́ ṣàlù àlà ó gbọ́dọ̀ máa yọ kúrò kó mi bàlè dídí kọ́nú ẹ̀ gangan obìnrin tó tọ́ péyì tó tọ́ péyì sọ́wọ́ tó bá ti dàsìkò oorun bóyá gbogbo oge tó fẹ́ fi péyì yẹn ṣe látàárọ̀ lẹ́yìn àsùbá ó ti wá fi ṣe láti kó zúrì kó yà lọ gbé péǹtì yẹn kú mbẹ ẹ sábọ péǹtì tó máa ń tọ́ sọ́wọ́ yẹn kó gbé kúrò mbẹ kó mi bá lè ṣe kí ni kó bá lè débẹ̀ àti àwọn nǹkan míì náà tá a máa ń lò léyìí tó bá ti yàtọ̀ sí àwọn nǹkan tá a náà fi gbà wá láàyè láti ṣe gẹ́gẹ́ bí ẹ tó wọ sọ́ọ̀kì tí ò ní fọ ẹsẹ̀ tó máa kọ̀ pa fún náà nìyẹn tí ó ti yé tó àwọn nǹkan tó máa bí pé kí omi má a gbọ́dọ̀ gbìyànjú láti sá fún ìwọ tó wọ go ìwọ tó wọ go tó wọ glasses bóyá recommended ni àbí recommended. ó wọ sójú ó wá fẹ́ ṣàlù àlà yọ ìgò yẹn kúrò kó mi bá lè dé gbogbo ìdí tó yẹ kó dé tó ti yé tó kọ́lọ́ ṣàlù bákan náà dòkólo wákìtì sọ́dà fi hákì man hadasa hudahi nínú májẹ̀mú ẹni tó bá jẹ́ wípé ẹni tá a sọ pé ó ti ní àìsàn iṣó lẹ́ẹ̀kan yẹn tó bá ń ṣàlù àlábà yẹn mẹ́wàá ni ajá máa so ni ó ti wá di àìsàn kí la sọ fún máa ṣe a ní tó bá ti ṣàlù alẹ́ yọ kan kò máa lọ kírun lọ kò bá jẹ́ pé bó ṣe fọ apá bó ṣe fọ apá tán báyìí ló ti ló ti ń ya iṣó yẹn kó má da tó yẹn lò kó sábà ti kí ni kó máa ṣàlù alẹ́ yẹn lọ irú ẹni ìwá nì àlò àlá tó fẹ́ ṣe yẹn kó jẹ́ pé àsìkò òun ó ti gbọ́dọ̀ wọlé kò ń jẹ́ pé aago méjìlá àlò àlélẹ́ tó ṣe láago méjìlá tó fi kí duha nígbà tí zúrì wá tó ó wá òkè bí mo ṣàlọ́ alákọ̀ọ́lẹ́ẹ̀kan mo lálò àlánà ẹ̀ tó lárí tàn báyẹn lára so tí àsìkò òun kọ̀ọ̀kan bá ti ń wọlé ló tó máa ma ṣàlọ́ àlá tó fẹ́ fi kí èrò yẹn so eléyìí jẹ́ àwọn nǹkan tí ó jẹ́ májẹ̀mú kọ́lọ́ọ̀bá kó fi wá ṣe kò gẹ́ dáadáa ọ̀rọ̀ máa fẹ́ pọ̀ àti àlàyé rẹpẹtẹ lórí àwọn nǹkan tó jẹ́ fòrú àwọn ọ̀rọ̀ yàn yẹn so àwọn eléyìí dẹ̀ jẹ́ mẹ́fà ní ṣókí àwọn àfáà mi máa ń fi nǹkan bí ẹyọ kankan so tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ insha Allah a máa bára wa sọ̀rọ̀ lórí àwọn eléyìí kọ́lọ́ọ̀bá kó fi yòókù náà kó fi ṣèrànwọ́ fún wa kó sì jẹ́ kí a gbọ́ yé ju bí a ṣe sọ lọ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين تبارك يكون بير إن شاء الله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحان